ó Good morning. A love and like, please. Okay, rẹ̀ mi ṣùgbọ́n mo fẹ́ sáré ṣe ṣó yìí. Ẹ bá mi love and like ẹ jọ̀ọ́ ẹ bá mi lọ́ọ̀bù ara ah, ah, mo fẹ́ ṣe ọbẹ̀ ẹ̀gúsí ọkùnrin ti sọ pé <laughs> wọ́n ti sọ pé mi àtò ń jẹ five and six to do <laughs> wọ́n ti sọ pé mi àtò ń five and six ni wa ń bọ̀ akitì ń bọ̀ ó rẹ̀ mí ẹ̀yìn tèmi ó rẹ̀ mí but me, ṣiṣẹ́ lénìí mo ṣì lè padà wá but um, tí n bá padà wá a ṣe fídíò lọ́la ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan lọ lórí kìíní ẹ jẹ́ move on phone set up for me because my lọ Instagram sí. ẹ̀yin tẹ́ mọ̀ nípa social media ẹ Instagram mi kò kí n tí bí ṣe ṣe live video yìí ṣe bó jẹ́ kó good morning good morning sister Temitope Ahmed good morning welcome on board ẹjọ yìí tẹ tẹ mọ pa social media dada. instagram normally tẹ́lẹ̀ tí máa ṣe video bẹ́ẹ̀ yẹn ó máa sorry o tí máa ṣe fídíò pẹ̀lú instagram tẹ́lẹ̀ ṣé ń gbọ́ mi ṣá am I audible tèmi tọ́pẹ́ please just comment let me know if I'm audible ẹjọ́ nítorí ọlọ́run mi ìṣàkọ ẹ̀yin tẹ́ máa ń lo instagram ẹjọ́ tí bá ń instagram tẹ́lẹ̀ tí bá ti ṣe video bẹ́ẹ̀ yẹn ó máa show views Me reviews. views so ó no views and there a lot of people who but also no views is anything wrong with the Instagram ẹ confirm because kò tí ẹ yé mi Ọlọ́run ṣàánú gbogbo ẹ̀ ní okay àǹtí Oyèbánjí Àṣàkẹ́ thank you sis okay Mama, máa lọ sórí kìíní sí thank you so much thank you for tuning in Yeah. jẹ́ ó rẹ̀ mí mo kọ̀ rí kankan. Ebi dẹ̀ máa ń wá mo máa fẹ́ wá ṣe nǹkan kan. mo wà lórí chat mi lè sorry I can't pick it up. Yeah. Uh-uh. This my glow is seriously glowing glowing glowing glowing. Uh-uh. ó ga jù mo wíṣì kẹ́ lè rojú mi ṣá ẹ̀yin tẹ́ wà lórí Facebook eh, bó ma ti tán ní ilé ìbàyàn a máa dẹ̀ ṣe nǹkan ṣé bí ma ti tán mm-hmm. ah ibi kọ́ mo ń bọ̀ ẹ hold on ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ má bínú sí mi mo mo ń sọ títí kíní out ni ẹ má bínú sí mi I'm sorting Instagram out please don't be annoyed with mm. me. I can't pick up, sis. I can't mm. pick up. I'm on in, I'm on show. Maybe pick up. Send me a text. Maybe I'll I'll be able to reply you, sis. Yeah. Welcome on board. Good morning, everyone. Eh, Mashingo. I mean, my love and like you more. Me, love and like you more. Okay, what did she, what did he say? What did she say, Umana? Umani? What did she say? She's done a press release. What did she say? Can somebody send me the video, please, so that um we can talk about it later. I quickly I have to come out this morning. Please love and like. You know, Emma rules and regulations are now. Please love and like, please. If you are love, love if you are not liking and loving, I'm like I'm talking to myself. Please, Ejo, Nshako, please. Kò jẹ́ kí show you because um mo kàn ní kí sáré please love and like umani i asked you a question are you no more on the chat you said something and i'm asking when did she put out the press release and um can somebody send me okay it's on Nancy by the just page okay okay we will we will i'll watch it and we, i'll come and discuss it later yeah but then it won't be by now can discuss it more yeah But it's a quick one. Oh, okay, that woman, okay, okay, yeah, yeah. Umani, that's what I want to talk about. That's what I want to talk about. And I want to chip a bit about what what they were circulating about. Aṣọ tí Baba Mohbad wọ̀ la tongue break gbé pọ̀ lánàá yẹn. Ṣé rí tẹ́ bá ti lọ wọ àwọn tó ń gbé gbogbo aṣọ tí Baba Mohbad work boy. Hello, Ẹ Dada. Is wọ́n a Ìsìlá kò Omo pé ọmọ ọmọ mẹ́jọ no bimofun àbí kó jẹ́ pé àwọn tó yẹ pé máa wà lẹ́kọ̀ọ́ oko ṣá lọ máa ń fowó rà láyé lọ́jọ́ kan ayé wọn ọmọ lọ máa wá wọn ṣe káwọn tó lè máa pè ní ọkọ mi ọkọ mi ọkọ mi àwọn ló ń bọ́ ọkọ yẹn o àwọn ló ń bọ́ ọkọ yẹn o ẹ lọ wo ẹ lọ wo àkọsẹ̀dáyé àwọn tó ṣàwọn a lot of things láti attack baba Mohbad ẹ lọ wo àkọsẹ̀dáyé wọn ẹ lọ history wọn ẹ lọ relationship wọn pẹ̀lú àwọn ọkọ wọn but ìyẹn kọ́ mo fẹ́ wá sọ jẹ́ kí sáré sọ ti Wùnmí then I'll go there now Wùnmí Wùnmí Ajíbóyè àbí kí ló ń jẹ́ I don't know her even bear me witness but as a blogger I'm always saying it anything we see online we talk about it we will only look away if we don't want to talk about it because when people say kí ló máa ń kọ́ ọmọ yín bẹ́ẹ̀ kí ló ẹ̀ ń ṣí eré ni ẹ gbọ́ nǹkan tó pe blogger ni She ẹranko la fẹ́ blog ni we talk about what is trending that is just it this is not about oete oh, àbí ó fẹ́ fi gba ó fẹ́ clout chase ó fẹ́ clout chase no we talk about what is trending yeah haven't said that I saw the video yesterday about Wumi Adeboye, ex Uncle Shego Gungbe <laughs> this life is kí náà pé kí làwọn fífò ìsọnà o ṣẹgẹ yìí tẹ máa ẹyin ẹyin tẹ máa ń update ah ẹ dá life is full of Wunmi wọ́n ṣe ní life is full of life is full of Sam Larry life is full of Wunmi gbogbo ẹyin tẹ ń jẹ Wunmi ẹ pẹ̀lẹ́ tí yín o. Hmm. Um, now ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ. This is my word today. I want to talk quickly about Wumi, Wumi, Wumi. Mama máa ka nǹkan tó sọ fún yín. Wumi tó fẹ́ Uncle Segun Honestly, I did not see I don't know what happened. I just saw what is going on on the internet. Táwọn èèyàn tán sọ pé ah this girl Wumi o, ó ṣe wed, ó ṣe ó ṣe ó ṣe tòkú fún mọ́mì ẹ̀. Ṣé ń gbọ́ mi? Ó ló ṣe tòkú fún mọ́mì having said that wọ́n wá sọ pé èmi ò mọ Wunmi to be honest I only know Uncle Ṣẹ́gun Ògúngbè that he has been ó ti ó ti ń ṣeré tipẹ́ ibi tẹ́mi ti mọ̀ wọ́n nìyẹn honestly I don't know Wunmi and I'm not gonna lie ṣe ń gbọ́ mi but àwọn nǹkan tó ń gbé yẹn làwa follow mo wa joko mo digest ẹ mo ní ah, ah mọ́mọ́ kú Ṣẹ́gun Ògúngbè please love and like love and like please God bless you mo wá jẹ́ kó mo digest ẹ̀ mo ní ah, ah, i know this uncle Ṣẹ́gun Ògúngbè náà pé what is happening mo wá ka gbogbo nǹkan tán ló ń ṣẹlẹ̀ ṣòtì èmi dẹ̀ ti gbọ́ngbà kan tó sọ pé wọ́n gbé pé Wùnmí fi bọ̀dá Ṣẹ́gun sílẹ̀ ipe oúnjẹṣẹ́ oúnjẹṣẹ́ MC Olúọmọ ebi mo báyọ̀ tètè fọ́lọ̀ nǹkan bẹ́ẹ̀ ẹ rí pé gbà yẹn mo sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣòtì eyín now create mo ṣe sọ̀rọ̀ ń pa eléyìí now ìtorí ọ̀nkú Ṣẹ́gun Ògúngbè ni bóyá ká ní kò involve Rótìmí Àdùkẹ́ ikú ló máa pa ìyá ẹ̀ ìyá ẹ̀ ò ní rájẹ jẹun ò ní ṣe oríire ẹ̀yin olórí burúkú ọmọ àlè jàtijàti tẹ́ ìrówó jẹun yìí tẹ́ máa máa lọ káàkiri bí olórí burúkú ò ní ṣe oríire ẹ̀yin àgbákò ọmọ ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ now ọkú Ṣẹ́gun lèmi mọ̀ Sami Vic God bless you sis. Thanks for all you do. Ṣé ń Uncle Ṣẹ́gun lè mímọ̀ ni mo ṣe dá sọ̀rọ̀ because I know this man he has been he has been doing great for himself nígbà tẹ́mi mọ̀ more. More mọ̀ wọ́n wọ́n no wọ́n náà àwọn ló ń jẹ́ kí youth ìgbà tá à ń dà gbangba yẹn àwọn àwọn bẹ́ẹ̀ là ń ríwò the fact pé àwọn bọ̀dá yìí àtàwọn big big celebrities wa want I want I want veteran celebrities wa àwọn gan ló ṣeré sílẹ̀ àwọn ló ṣeré sílẹ̀ tó jẹ́ káwọn yẹ̀yẹ́ Beatrice tó ṣẹ̀ṣẹ̀ ń dìde upcoming yẹ̀yẹ́ Beatrice àwọn ló ṣiṣẹ́ sílẹ̀ tó sọ pé ó dùn kọ́ wa jẹ́ ń bẹ̀ àwọn ilé ìjìyà ṣiṣẹ́ ni wọ́n jìyà àwọn veterans yẹn àbí kò yẹ yín ayédè ti gba pé nǹkan tó bá ọ́fà ni ló máa dá padà àwọn ìyá yìí wọn ò dẹ̀ lè wọn ò ní nǹkan tó fẹ́ jẹṣẹ́ wọn nǹkan táwọn yẹ̀yẹ́ Beatrice yẹn tó ṣe ń That shouldn't go away with it. Eh? Now, that is not the bone of contention. The bone of contention is that um, I saw that video yesterday that um, uh, Wumi, Wumi Adeboye, ó ṣe ó ṣe toku fún mom se. Wọ́n lọ síbẹ̀ l'Óṣogbo. On getting there, One ní bọ̀dá Ṣẹ́gun náà lọ We were blaming bọ̀dá Ṣẹ́gun that he shouldn't have gone there. But I want to say only lè ilo ìlọ lo ló lọ But tí bọ̀dá Ṣẹ́gun bá tiẹ̀ bá wá lọ, kò jẹ́ kó jókòó kó wá tẹ̀ pa síbẹ̀ bẹ́ẹ̀ yẹn kó wá jókòó àbùkù ni nílẹ̀ Yorùbá àbí kò but having said that that is not the bone of contention Wùmí wá jáde lénìí yẹ má ka nǹkan tó kọ fún yín má ka nǹkan tó sọ fún yín ṣe ti gbọ́ ọ̀rọ̀ yẹn gangan ni mo fe soro si ṣe ń then ká wá sọ̀rọ̀ ti bàbá díẹ̀ nínú ti bàbá Mohbad now this is from Wumi Adeboye she she puts this out there to clear the air I'm gonna read it for you so please pay pay attention to what I'm reading Wumi sọ pé I retract my post and the video I made earlier, even though I said if. I need to clear the air. I am a virtuous and hardworking woman, and I wouldn't allow <laughs> my hard work, my tenacity, my name, my sweat, and my truth to be robbed. I had sealed with the king of music independently years before the burial party, and as a norm, as a norm, norm after the birth of a group called CGI, Connecting Grassroots Initiative. I had to officially invite the pioneer of the group in person of MC Oluomo. Ẹ me mi one corner of your brain. I can categorically say that I have never had a romantical relationship with MC Oluomo prior or during the party I just had. It took me seven years to give my mother a befitting burial. Ọmọ rere àgbẹ̀ yẹn náà wù And I wish I am proud to sol solely do that. Shengbomi. The philanthropist gave me money to support in the presence of the committee a day to the party. A day to the party ló sọ MC Omo fóun ní owó. Everything I have done single-handedly is always tagged to, to him. Màá wá sọ reason in tí mo ṣe ń jáde sí nìyẹn. Wùnmí sọ pé gbogbo nǹkan tóun ti ṣe láyé single-handedly láti bato tóun ti fọkọ òun sílẹ̀. Wọ́n máa ń tàgẹ̀ mọ́ MC Olúọmọ ẹ bá mi tún dì yẹn mú mo and this does not cancel the fact that he has been a good person to me <laughs> this is not to say that I did not receive gifts and support from friends and colleagues like everyone would do. As for the adorable, as for the adorable father of my children, who has refused to say a word on our relationship status and I decide to respect his opinion. But when I see the unreserved empathy he gets in mutual agreement, I feel tempted to talk, but still for the sake of the beautiful kids, I would keep mute until he finds an appropriate time to do otherwise. I do not have control over people's joy as everyone came to the party joyfully and we ended it on a good note. Once again, I appreciate everyone who showed me concern, called me and told me not to say a word. I am sorry I disappointed you all, but I refuse to be robbed by false news and rumors. To rumor mongers and their fans, it's always sweet and fun until it gets to your turn. I sincerely hope you maintain the same energy by then. I am Omowumi Ajiboye. I will never be bullied to silence. Nobody is bullying you to silence. I will never be pressured into accepting what I know nothing about. If I lie, whatever. Now, this is my bone of contention. About me love and like. Wumi, ọ̀rọ̀ yóò bá ṣe sọ. Ó ní tí yóò bá rìn ní gbègbè ìdọ̀tí, wọn ní fìdọ̀tí yìí lára. Am I communicating? Ẹ bá mi love and like. Ṣeré èèyàn mo ní tíátà mo fẹ́ wá bá sọ̀rọ̀ láàárọ̀ yìí. Ẹ bọ́ síbí. you are a disgrace to Nollywood society ẹ̀yin ọmọ onítíátà Yorùbá ẹ bọ́ síbí ẹ bọ́ síbí ẹ gbé gbogbo ara bí bó tẹ ti bó tẹ ti ṣe yánmayànmá ẹ bọ́ síbí ọ̀rẹ́ mi lóòótọ́ ṣùgbọ́n màá bá yín sòótọ́ rọ̀ fún àǹfààní àwọn màmá mi tó wò mí tó ń gbọ́ òyìnbó tí mo kà Wùmí ṣàlàyé pé òun ò fẹ́ MC Olúọmọ ó ní òun ti invite Wàsíù láti one year um, seven years ago kóhun tó ṣe wedding màmá òun ó ní gbogbo nǹkan tóun ti ń ṣe láyé òun fúnrara òun ó ní òun wà hard working òun òun máa ń ṣe gbogbo nǹkan fúnrara òun láti wà tóun ti fọkàn òun lẹ̀ ó ní but gbogbo nǹkan tóun máa ń ṣe fúnra òun tó yẹ pé owó ọkùnrin ò sí ń ó náà máa ń tàgé ẹ̀ mọ́ MC Olúọmọ ibẹ̀ yẹn gangan mo ti ní problem pẹ̀lú àwọn ọmọ onítíátà abẹ́ gbọ́ mi now ṣé nǹkan tí mo sọ yẹn wedding kan ló ṣe sọ́rí tó kú mo ṣe wá ń tàgì wùn mi mọ́ wedding báyìí bí ó ti gbóyan MC olóòmọ síkùn now kí ni mo fẹ́ sọ obìnrin ni gbogbo wa mo ní bọ́nẹ̀tì lẹ́ni ó rẹ̀ mi ó rẹ̀ mi mo yìí ń sùn gan ni ìtorí à ń gbàwẹ̀ lẹ́ni ní altar of fire a máa gbàwẹ̀ di one so mo kàn sùn síbí ni mo kàn ń ṣe prayer ni bọ̀gbà tí kíní yẹn jáde mo ní kí n sáré sọ now ẹ wò mí dáadáa o ṣe rántí pé gbogbo wa ló lè ẹni tí lè bá mọ bá ní bàráwò ibi tí mo ti ní problem pẹ̀lú àwọn Yorùbá tíátà nìyẹn ṣe ń gbọ́ mi kò sẹ́ni tó ní kó má jẹṣẹ́ anybody as a single lady as obìnrin tó ti kúrò nílé ọkọ ṣe ń gbọ́ kò sẹ́ni kí ni wèrè yẹn sọ ẹ jẹ́ kí n kà love corner blog kí ni ẹni yẹn sọ na everything you dey put mouth love corner blogger yìí kọ́mọ̀ bá wí o ìwọ tó sọ pé na everything Would they put myself Anyway, mo pa láṣẹ kẹnu ẹ yẹn di ẹnu ẹnu Pinocchio imú Pinocchio nǹkan gbogbo kala wan put mouth Olori buruku yín táwa blogger ò bá in nǹkan kan depression máa pa gbogbo yín ni Nigeria is enough to depress the world is even enough to depress everybody it's not only Nigeria gbogbo èyí tí gbogbo yín pariwo Tinubu yẹn tí bọ̀bọ̀ ibo yẹn náà bá wà ńbẹ̀ kí ló kọ bọ̀bọ̀ ibo yẹn tí gbogbo amúngbà yẹn bó ṣe máa rí náà nìyẹn Naija ti bàjẹ́ already kò sí gbogbo ṣe ń gbọ́ ṣì ṣì ṣe um, ń gbọ́ mi gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn wípé um, Tinubu bà Naija jẹ́ wọ́n fẹ́ mi lówó torí ẹ̀ mọ̀jú kọ́ máa fúnyàn lówó lọ but I want to tell you today ṣe ń gbọ́ mi gbogbo world láti ní problem ó kàn pé iṣẹ́ wà ní to tó ni gbogbo ìtẹ́ ìṣe Tinubu yẹn Tinubu wá bẹ̀ láti wá tún lù ṣe ni bó dẹ̀ ṣe rí dẹ̀ nìyẹn wọn ò fẹ́ mi lówó mi ìdẹ̀gbẹ̀dá Tinubu Peter Obi tí Peter Obi náà bá débẹ̀ bó ṣe máa rí nìyẹn ṣé ń gbọ́ mi ṣe ti rí ájá fún ẹ ọmọ to kọ kíní yẹn ọmọ yẹn sọ pé honestly bloggers give me joy àdàfẹ́ yìí tẹ̀ ń sọ yẹn mo like àwọn tí ó bá ń parọ́ ẹ jẹ́ kí n máa sọ lọ gbogbo wa ló lè ẹni tí lè bá mọ́ bá ní bàrà wá bàrà wò ìwọ tó bá jẹ́ single lady abito tó sí you are free to date anybody that you, are, you want to date kò sẹ́ni tó ní mò ní pọ́nì pé kò máa question and answer ẹni tẹ́nibọ̀dì bá date mo sọ láàárọ̀ yìí Abiko kò yẹ yín kò question single lady òun ló ni transformer tó ń nokiri. Ina kiri iná kiri ò kàn so far tí o ti ń ṣe transformer mi ló fi ń pín blogger sọnù. no bloggers sọnù ni wà ẹ ṣe ń gbọ́ Nkechi ní bloggers is our stress wàá gbà yìí àtìgbà táwọn blogger ti ń sọ̀rọ̀ ṣé ẹ rí káwọn èèyàn wo Yorùbá fíìmù mọ́ ó ń wo mọ́ àwa ní fíìmù mọ́ ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ àbí kò mo wá báwùn mi wí láàárọ̀ yìí ipe kí ló dé tó ṣe èèyàn kan ní Bukky give me joy exactly ẹ <laughs> eh, náìsì Ọlọ́run now ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ ẹ má distract mi ṣé nǹkan tí mo sọ yẹ yín Wùmí sọ pé gbogbo nǹkan tóun ti ń ṣe láyé òun ọmọ ń tàgẹ̀ mọ́ MC Olúọmọ Wùmí ìwọ nìkan kọ́ ló wà lórí tébù yẹn ṣeré ẹ̀yin ọmọ ní tíátà ẹ̀ ní decorum ẹ̀yin ọmọ ní tíátà ẹ̀ ní decorum ẹ̀ ẹ̀ wà classy you are trashy all of you you are trash mo sọ pẹ̀ lẹ́nu mi it is not all of you but I don't know bí omi tán fi raise industry yẹn ni Ko wá ń ṣe gbogbo Nollywood o àwọn ọmọ òyìnbó yẹn wọ́n yìí decent díẹ̀ wọ́n dẹ̀ ní nǹkan tó ń pè ní àṣepamọ́ ṣé káwọn ọmọ tíátà Yorùbá wọn ò decorum tó bá ti ń kan wọ́n fẹ́ show off ni tó bá ti ń jẹṣẹ́ kan wọ́n show off ni mo sọ fún yín kan mo lèmi ò ná ọkọ mo ò dẹ̀ ní boyfriend bí ṣe wà táwa kálítù mo bólúwa dúró ni mi. but kò síṣẹ́ tí mo jẹ láyé yìí kò ṣiṣẹ́ tí mo jẹ láyé ìtẹ́yàn máa mọ̀ àwọn iṣẹ́ tí mo jẹ tẹ bá mọ̀ nǹkan kan ló fà á tẹ fi mọ̀ ni mò ń jẹ́ wàsílà kódẹ́ẹ̀dì èmi gan ló jẹ́ kó máa pè bẹ́ẹ̀ kò ṣe pé torí mò ń jẹ́ ṣe ọkọ o but majority of ẹ̀yin obìnrin àgàgà ẹ̀yin ọmọ ní tíátà kò sáwò kọ́ṣe kankan lára yín mo sọ pẹ̀lú full chest mi ni àbí kò yẹ yín tẹ́ bá ti ń jẹṣẹ́ kékeré kan iṣẹ́ tí ò iṣẹ́ tó ń gbọdọ̀ tiẹ̀ káyàn mọ́ bẹ́ẹ̀ ẹ ti gbé sórí ẹ ti máa gbé bọ̀bọ̀ yẹn ìka kò ní wọ̀ yín dì mọ́ ẹ ti máa ṣe we move we move ayé mi ni mò ń jẹ́ mo jáyé aláyé ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín gbogbo àwọn obìnrin tó ń sọ̀rọ̀ ìdajì wọn ló ń jẹṣẹ́ ẹ mi ṣá ìdajì wọn ló ń gbọ́ṣẹ́ ìdajì wọn ló ń pín transformer so far tó sí ní ọkọ mi ní blame ẹ àbí kò yẹn Wùmí nǹkan táwọn èèyàn ṣe come for you dẹ́ kọ́kọ́ sọ tiẹ̀ kí wá kó ẹ̀yìn ọmọ ní tíátà yẹn pọ̀ ṣé rí iṣẹ́ tó ń jẹ kò ń ṣiṣẹ́ tó ń ṣe àwọn gbọ́nṣẹ́ wọn ni transformer ni wọ́n wọ́n pinná ẹ̀ wọ́n pinná wọn kiri òun ni now ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ fún yín lọ Wùmí nǹkan táwọn èèyàn ṣe come for you ni pé àmọ́ ẹ̀ Wùmí kò sẹ́ni tó mú ẹ̀ ṣùgbọ́n mo wá ní rídíkù ẹ̀ pé kò sẹ́ni tó mú ẹ̀ ènìyàn ló mú ní mọ̀yàn bọ̀dá Ṣẹ́gun Ògúngbè ló jẹ́ ká mọ̀wọ́ beautiful beginning ni àtọ̀dọ̀ boda Ṣẹ́gun Ògúngbè ni nǹkan tí mo ṣe rán Ìyábọ̀ létí ìjọsí nìyẹn pé Ìyábọ̀ Òjó beautiful beginning ni mú kàre ni kò sẹ́ni tó mọ̀ Ìyábọ̀ náà beautiful beginning Ìyábọ̀ mú kàre ni. Am I communicating? Ẹ mi love and like. Now kí wọ́n fẹ́ sọ. Wùnmí Ògúngbè. Kò sẹ́ni tó mú ẹ. Kò sẹ́ni tó mú ẹ Wùnmí. Bọ̀dá Ṣẹ́gun Ògúngbè ló jẹ́ ká mú ẹ. Bọ̀dá Ṣẹ́gun Ògúngbè yìí dẹ̀rẹ̀ ṣe rántí Wùnmí. What goes around comes around. You were never in Bọ̀dá Ṣẹ́gun Ògúngbè's life. Ọ̀rẹ́ ìyàwó Bọ̀dá Ṣẹ́gun Ògúngbè ló ẹ jẹ́ five and six tímọ́tímọ́ nìwọ àti ìyàwó bọ̀dá Ṣẹ́gun Ògúngbè true but ìyàwó bọ̀dá Ṣẹ́gun Ògúngbè ló fi wọlé sí bọ̀dá Ṣẹ́gun Ògúngbè lára àwọn ọkùnrin náà tó dẹ̀ jẹ́ pé onídòókìdó ni wọ́n olójúkòkòrò ni wọ́n ó gba ìyàwó yẹn ìyàwó yẹn ò tún bínú ẹjẹ́ ń ṣe ìyàwó àtọkọ kiri ó dẹ̀ wá wò pé wọ́n ti mọ̀ ẹ́ tán ó dẹ̀ bímọ méjì sínú relationship yẹn God bless you àbí yẹ nǹkan táwọn èèyàn ṣe ń come for you nìyẹn because wọ́n mọ beautiful beginning ẹ wọ́n mọ̀ pé tí o bá ṣe bọ̀dá ṣẹ́gun ògún gbè àní mú ẹ̀ nǹkan tó ṣe sọ pé o fi ojú bọ̀dá ṣẹ́gun ògún gbè ráre nìyẹn kò ń ṣe pé wọ́n fẹ́ wá bú ẹ we are not bullying you we are not attacking you yorùbá jẹ́ kí n mọ̀ pé odò tó bá gbàgbé orísun ẹ̀ dandan ni kò gbẹ am I communicating tó bá tiẹ̀ mọ́ wá ṣèyàwó yẹn ń jọ yẹn o lè pe anybody ó ti ra wọn tó ṣe bẹ́ẹ̀ dé boyfriend márùn ló wà ń bẹ̀ àtọkọ gangan ó dẹ̀ máa chop and clean mouth ni ó máa pọ́n gbogbo wọn lé ni wọ́n á dàrú mọ́ gbogbo yín lójú ni ẹ ní mo who is who am my communicating o ní má sì mọ́ pẹ̀lú bọ̀dá Ṣẹ́gun Ògúngbè wá ó yìí díù fún respect tó o bá tiẹ̀ respect ẹ̀ pẹ̀lú àwọn ọmọ tóbi fún wàá respect pé I was nobody this man took me from grass to grace Am I communicating? That is not the bone of contention now. So, in tí bọ̀dá Ṣẹ́gun Ògúngbè, nǹkan táwọn èèyàn fi ń attack ẹ̀ gangan ni ẹ̀wùn mi, kò sẹ́ni tó sọ pé tó bá kúrò ní ọkọ, kò má jẹṣẹ́ tó wù ẹ́, kò má pè transformer ẹ̀ kiri, kò sẹ́ni tó sọ. Àbí kò yẹ, anybody can go gisi. kò sẹ́ni tó ní, kò má, kò má, kò má, àbí kò yẹ, anybody ló lè figi to. so far you are single so far you are not in your husband's house so far you are not married am I communicating but in your own case woman reverse is the case ibi tí mo ti mọ̀rọ̀ yẹn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n nìyẹn ó sọ pé you are hardworking lady ẹ̀yin ọmọ ní tíátà Yorùbá gbogbo nǹkan tẹ́ máa sọ náà nìyẹn tọ́n bá ti ká oko olóko mọ́ yín lábẹ́ I am hardworking. I am a philanthropist I am a influencer ẹjọ́ tí ò bá sí nǹkan tẹ́ fẹ́ influence mọ́ náà kí lẹ fẹ́ ṣe gangan pẹ̀lú ilé ayé yín náà ó ti mọ́ yín lára ọ̀kọ̀lọ́kọ̀ ṣálẹ̀ mamado oko tó oko olóko ló máa ràn yín mọ́ yín lójú ẹ nínú owó kó ti yín síwájú ìyẹn kọ́ mo fẹ́ sọ láàárọ̀ yìí Mumi mo ti sọ tiẹ̀ fún ẹ nǹkan táwọn èèyàn fi ń attack ẹ nìyẹn now that is not the bone of contention the bone of contention ni pé ẹ̀yin ọmọ ní tíátà Yorùbá ẹ ní tìjú you are you are you are a disgrace to the society ẹni kọ́ cancel Naira Marley ẹ̀yin gangan ló jẹ́ kọ́ cancel ẹ ní decorum ẹ ní ẹ ẹ respect ẹ ní value ẹ ní anything called etiquette of being a celebrity etiquette of being a a, a societal person etiquette of being somebody everybody is looking up to am I communicating bẹ́ẹ̀rì àlóṣe mo ṣe wá ń tàgì wùnmí pẹ̀lú wedding báyìí wùnmí máa tó ṣe wedding nìyẹn ṣé ń gbọ́ mi mo lè sọ story gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo oko tẹ́ ti dó gbogbo ìjà tẹ́ ti jà lórí oko am I communicating now kí ni mo fẹ́ sọ Wùmí sọ pé gbogbo iṣẹ́ tóun ti ṣe láyé òun wọ́n ń tàgé ẹ̀ MC Olúọmọ wọ́n máa tàgé ẹ̀ mọ́ Abi Abi kò yẹ Wùmí kọ́ nìkan mò ń bá wí sí yìí o wọ́n máa tàgé ẹ̀ mọ́ ṣé o mọ̀ nǹkan tó ṣe máa tàgé ẹ̀ mọ́ ìṣáwùmí because wọ́n believe pé olú ọmọ tó bá ti rí anybody pẹ̀lú olú ọmọ wọ́n believe pé olú ọmọ ń jẹṣẹ́ yẹn àbí kò yẹ unfortunately olú ọmọ lè má jẹṣẹ́ yẹn gbà mí gan but tó bá ti rí yín mọ́ olú ọmọ àwọn èèyàn believe pé olú ọmọ àbí kò yẹ yín panápaná ni ó máa ń kiri gbogbo Nigeria ni àbí kò yẹyin ìgbà míì gan ẹ̀yin ọmọ oní tíátà onídọ̀tí ẹ̀yin ọmọ oní tíátà tàti tàti olóhùn yìí ẹ máa mọ ẹpọn jẹṣẹ yẹn ṣèbí síndodo ló kọ́kọ́ ń jẹṣẹ olú ọmọ síndodo ló gbólú ọmọ síta glory síndodo lolú ọmọ fi jáde síta èmi ò mọ àlẹ́ mi máa sọ̀rọ̀ fún yín mi ìbá tàn wùmí wá gbọ́ bọ́ síbí wùmí wùmí ò bá tàn ṣùgbọ́n ò bá rọ̀ bá àrọ́bá sì ní bàbá ìtàn ni. Baba, síndodo ló ń fẹ́ MC olómọ tèmi mọ̀ ìpéyàn èèyàn kọ́kọ́ ra jíìpù ra fọ̀ láàrin gbogbo àwọn ọmọ tíátà yìí olú ọmọ ló kọ́kọ́ rà fún síndodo sọ́rí murano tí ẹ rọ̀bà síndodo kọ́kọ́ ń fẹ́ òṣì ọlọ́run òbójú mi jẹ́ mo kàn máa ń dákẹ́ mo máa ń wo gbogbo yín ni i don't talk a lot but i see a lot íńtánẹ́ẹ̀tì mi kò síbi tí ò dé and by communicating satellite me worldwide mo mọ̀ pé ọmọ àti fẹ́ẹ̀ bú mi pa Oh wọ́n á ní o oh, ìtàn ló ń pa kiri nǹkan tí ò ṣe lọ́kọ nìyẹn husbandless lèmi mo ti sọ fún yín husbandless ni mí mother Mary ni mí àwa wà níbí láti my caution yín ni ẹ bá mi pé wùn mí kó gbàpọ̀ tí ẹ bá ń fún ní cup of tea ẹ ṣáà máa love and like tẹ́ bá sí love and like ẹ máa ń fún mi ní <laughs> ẹ máa ń fún mi lágbára now ṣe ti rí òṣì ọlọ́run ò bójú mi jẹ́ àlàó màláìkà ẹ ṣe àlàó màláìkà ni síndódó kọ́kọ́ ń jẹṣẹ́ wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn gan tó bá sọ pé ọkùnrin àtòbìnrin nífẹ̀ẹ́ ara wọn wọ́n nífẹ̀ẹ́ ara wọn tẹ́ bá sọ pé wọ́n ni mo pa ẹ gbé mi lọ sí court bring your court letter court for the courtless. <laughs> wọ́n lè wọ́n lè ṣáńtẹ́ náà ní CNN náà ẹ jẹ́ kí n máa sọ lọ ó ṣí ọlọ́run ò bójú mi jẹ́ ìgbà tóun àti síndodo jọ mánéjì tí ò sẹ́ni tó mọ̀ síndodo ṣí ọlọ́run ló ń fẹ́ ìgbà tí síndodo síndodo wá ń jẹṣẹ́ um, ó wá ń jẹṣẹ́ sí síndodo kọ́kọ́ ń jẹ́ kódẹ̀ ṣe ń gbọ́ mi ó ṣí ọlọ́run àlàó màláìkà ó láìkì síndodo gan tó jẹ́ pé ó fẹ́ fẹ́ ni ó wá rí i pé Síndodo ń jẹ́ṣẹ́ MC ó wá pe Síndodo ó lóun nífẹ̀ẹ́ gan òun ò ní bàjá but kó má bẹ MC ṣe mọ́ but MC ṣẹ́rí MC tèmi mọ̀ MC is a very very abúlé ṣòwò ni bùjẹ́ bùdànù ni èmi ò mọ̀ rí omi ò rí wọ́n but mo mọ̀ mi fẹ́ sọ̀rọ̀ jù àwọn ọ̀rọ̀ kan wà mo fẹ́ tọ́ọ̀chì ẹ̀ láàárọ̀ yìí àbí kò mo fẹ́ tọ́ọ̀chì ẹ̀ kó má dà pé mo wá ń discuss ọ̀rọ̀ family oní family but ibi tẹ́mi ti mọ MC nìyẹn MC ò mọ èmi but èmi mọ MC gidi gan ó ti pẹ́ mo mọ family ẹni tẹ́ MC fẹ́ fẹ́ gangan tó fẹ́ ṣèyàwó pẹ̀lú ẹ̀ tẹ́ MC bá ń gbọ́ ṣó mi láàárọ̀ ẹ̀ á mọ nǹkan tí mò ń sọ ẹni tó jẹ́ kó fẹ́ ṣẹlẹ̀ tó yẹ kó fẹ́ ń gbà yẹn àǹtí yẹn family friend wà láwọn àbíkó yẹn àǹtí yẹn kọ́ ilé rẹpẹtẹ bígi ilé sí lẹ́kí ó ti ra jeep tó máa fi sílé yẹn àti ẹ fẹ́ ṣe forty kó move sílé kọ́ ṣèyàwó pẹ̀lú pẹ̀lú MC àǹtí yẹn kú gbogbo àwọn ọmọ Òṣòdì tó bá ń wò mí wá rántí ẹ̀ tí mo sọ I'm talking about twenty fifteen twenty something years ago yeah about twenty years ago lọ́rọ̀ tí mo sọ so ìbẹ̀lẹ̀ mi ti mọ ẹni sí pé bùjẹ́ bùdà ni ó máa ń tọ́jú obìnrin ẹni sí jẹ́ kan àwọn ọkùnrin tí ò láwọn ó láwọ́ gan ó làwọ́ àwọn tí ò mọ̀ gan ó ó ó ó ó máa ń fun. fún wọn ká má wá sáwọn tí ò mọ̀ so that is MC for you Abi kò yé now ẹ máa gbọ́ now kí ni mo fẹ́ sọ àlàó màláìka ó wá káṣíńdódó pé ó ń jẹṣẹ́ MC boya, bóyá MC bóyá màláìka bí a kò náwó bí MC ṣe náwó fún ṣíńdódó ṣé nǹkan tí mo sọ yìí sọ yẹ̀yìn mo ò mọ o ṣé tó wá ti wọnú MC gan àlọ́ mẹ́lẹ̀ka ti kọ́kọ́ ká wọn ó ní kó má lọ síbẹ̀ mọ́ but unfortunately ìṣẹ̀mẹ̀ pé obìnrin tó bá ti lójú kòkòrò náà ó ṣàtú lọ gbọ́n ṣẹ̀yìn jẹ màláìkà bá ká sí dodo pé ó tún yìí ń jẹ ṣẹ̀yìn bí màláìkà ṣe fi sí dodo nìyẹn but wọ́n yìí ń ṣọ́ rẹ̀ ṣe ń gbọ́ MC kúkú wá dojúkọ ṣí dodo wọ́n kúkú wá fẹ́ra wọn mọ̀ first Murano jeep tí ẹ rọba tí Síkírá Síndodo kọ́kọ́ lò MC ló gbé fún mo sọ pẹ̀lú full chest mi nǹkan tèmi mọ̀ ni ṣé rí mo sọ fún yín antenna mi kò síbi tí ò ń cover ẹ bá mi love and like kò síbi tí antenna mi ò ń dé àbí kò yẹ now wọ́n wá bẹ̀rẹ̀ re ife wọn ibi tí mo lọ kankan nìyẹn o mo kọ̀ bọ́lẹ̀ ń bẹ̀ ni màá tún wọ mọ́tò padà wọ́n wá bẹ̀rẹ̀ eré ìfẹ́ wọn àwọn aláìnítìjú ọmọ ní tíátà wọn ò mọ̀jú kọ́ máa cross fork lọ wọ́n máa ń cross fork ni àwọn ọmọ ní tíátà yẹn ó bá àti fi ọkọ sílé wọ́n á fẹ́ dú ọkọ ẹ̀ yẹn they are so disgusting they are so irritant they are mo ní mo ní ìgbésí ayé wọn ò fògo fọ́lọ́run am I communicating now ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ ó wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ MC MC fẹ́ fẹ́ sí ń dódó ni mo fi gbogbo ẹnu mi sọ ẹ lọ gbé fídíò ìfẹ́ MC kẹ lọ bè MC fẹ́ fẹ́ sí ń dódó ni because wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan immediately ti sí ń dódó tó flaunt MC báyìí ah àwọn ọmọ káàárọ̀ ojíire àwọn ọmọ ní tíátà mo máa ń fẹnu báṣẹ wọn ẹjẹ ni ẹgbọn tí máa ṣe ń pè wọn ni mi ń pọn wọn lé rárá mi ń sọ Nollywood Yorùbá Nollywood àwọn ọmọ ní tíátà bó ṣe máa ń pè wọ́n ní àwọn tó ń dó wọn tán bá ti bẹ̀rẹ̀ gist wọn báyẹn gbọ́ ọmọ ní tíátà náà yẹn bọ́ <laughs> god damn it ṣé ń gbọ́ mi ṣá now kí ni mistake ti síndódó ṣe láyẹ̀ ni pé ó lọ flaunt mc wọ́n ti ń wádìí síndódó pé ibo ni girl yìí ti ra jeep ṣé mọ̀ gbogbo wọn ò dẹ̀ lajú ń gbà yẹn wọ́n máa tọ́ lẹ́ẹ̀dì bíi lẹ́ẹ̀dì tèmi náà báyìí ni gbogbo wọn ti wò pé ibo ni síndódó ta ló ra ṣé ó kọ́kọ́ fi wọ́n bó ṣe gbé síta nìyẹn Qui ló rí sí ẹ̀ lọ́ọ̀bù ara ẹ̀kọ́ Qui ló rí kí ló rí sí dódó tó gbé kíní ẹ̀ síta fún báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí ní wálẹ̀ mc kiri nìyẹn bí bí bí problem sí dódó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ẹ mọ bó ba ṣe ń ṣe wọn máa lọ bẹ mc ni a fẹ́ invite yín sí party ni sà a fẹ́ fi yín jẹ ṣáàmánu ṣáàmánu club wa ni sà mc kẹrẹ tó bá ti gbé á dẹ̀ mọ́ sí kọ́nà á jẹṣẹ́ wọn á fún wọn nǹkan tó fẹ́ á fẹ́ wọn díẹ̀ á dáwọ́ wọn nù ṣó ti eyín tùdẹ́ sẹ́ pé wọ́n tún bára wọn jà àwọn ọmọ olóhùn àwọn pátá lẹ́sẹ̀ àwọn pátá kan fọ́sẹ̀ kan tẹ̀ ń wò yìí ẹ fi tún mú sí dódó lọ sí mẹ́kà àbẹ́ ẹ̀gbọ́n mi àwọn pátá lẹ́sì àwọn onídìí ṣèdíbàlàbàlà ṣèdíbọ̀lòbòlò àwọn onídọ̀tí ayé wọn ò fògo fọlọ́hún àwọn ọmọ ní tíátà Yorùbá tẹ̀ ń wò yẹn am I communicating that is not the bone of contention wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jà wọ́n bára wọn jà gbogbo wọn wọ́n túká wọ́n bára wọn jà wọ́n dókò wọ́n cross fork ṣàṣà lọ́mọ ní tíátà ẹ̀gbọ́n mi sí gbogbo òṣòdì ọwọ́ yìí ló wà mọ́ tó bú yín o mọ́ tó bú yín o kẹtọ́ lọ kẹtọ́ lọ update fún mi ní Twitter mọ́ tó bú yín o kẹtọ́ lọ update mi lórí Twitter ah nínú àwẹ̀ Ọlọ́run akúkú dáríjì mi mo ń gbàwẹ̀ àníyàn lójú àníyàn ni àníyàn ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ torí ẹ ti bẹ̀rẹ̀ ni ṣé kí n ọ̀fù kí n ọ̀fù ṣáàtì ṣé kí n ọ̀fù ẹ̀ torí ẹ ti ń fẹ́ àwẹ̀ mi ẹ ti fi ń challenge mi sìn ṣé ká ọ̀fù ẹ̀ ká máa lọ màá wá sọ níjọ́ tàbá tún bẹ̀rẹ̀ ọ̀rọ̀ torí ẹ ti ń fa ẹ ti ń fa àwẹ̀ mi àníyàn mi lójú ọkàn mi làwẹ̀ wà ẹ̀yin lẹ́mọ̀ wá ilé ìtàn antenna mi tún ti ń cover àbíkan lọ́wọ́lọ́wọ́ but torí àṣẹ ọ̀rọ̀ bàbá Mohbad lọ́wọ́ mi ti fẹ́ gbé yẹn ṣé nǹkan tí mò ń sọ yẹn yín ọba kọ ṣé gbogbo àwọn ọmọ ní tíátà yẹn àtàwọn upcoming gbogbo wọn pátápátá ṣàṣà ni àdògán tí mc ò tí kigi bọ̀ ṣàṣà ni àdògán tí mc ò tí kigi bọ̀ ọ̀nkú mi mi ìbú yín o ṣé pé mi ìbú yín o àwọn ló ń gbé wá fún yín o MC no they toast them. I they tell you now. Èyí tó MC dẹnu kò mú ẹni kó wá challenge mi. Àbí kò yé yín? Èyí tẹ́ James Jacob ó ní téèyàn bá kọ́ sí mi bẹ́ẹ̀ yẹn kí ni James Jacob let me clear something for you today. Ṣoge ìtaráyé bá ń ṣépè fún tó dẹ̀ ń ṣe nǹkan dáadáa iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa gbàdúrà fún. Èpè o èpè o wàlá ẹ lọ gbé gbogbo àwọn ògbóni ayé yẹn gbé wọn sórí íńtánẹ́ẹ̀tì àbí kẹfì wọn ṣe pé ẹ pé oúnjẹ èmi because yorùbá jẹ́ kó yé mi pé ìwọ tó bá ń ṣiṣẹ́ rere tó dẹ̀ ń ṣépè fún ẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ máa gbàdúrà fún ẹ ìwọ tó bá ń ṣe burúkú tó ń ṣàdúrà fún ẹ iṣẹ́ ọwọ́ ẹ̀ máa ṣépè fún ẹ am I communicating ẹ má wá síbi kẹwàá fèpè dẹ́rù bà mí àforídèpè nù ní mí sẹ́ẹ̀ ah. a ti sọ yẹn kọjá má fà mí padà mi ń dwell in the past let's go on àbí kò yẹ yín mo lè bẹ́ẹ̀ ti mi pé ẹ ẹ love and like mọ́ o ninety percent of àwọn TMC ti jẹ́ iṣẹ́ wọn àbí kò yín láti <laughs> ẹnìkan sọ pé analysis where Aunty bookie can not update us does not exist sherry on the analysis where bookie cannot update does not exist i love this woman i serve down látàyé àwọn uh, àwọn wòlíì wọ́rọ̀ ẹ ṣáàjì àfihàn sílẹ̀ bẹ́ẹ̀ ṣé ń gbọ́ <laughs> ṣé ń gbọ́ mi ṣe ninety percent of àwọn tí MC ń jẹṣẹ́ wọn yẹn kò ń ṣe MC ló toast wọn kò ń ṣe MC ló toast wọn mo sọ ẹni kọ́ challenge mi kọ́ mú bí tẹ́ MC ti dẹnu kọ́ wá tọ́ bá ti lọ àbọ̀ fẹ́ lọ ṣe nǹkan àbọ̀ ń ṣe fíìmù ẹ̀gbọ́n mi àfẹ́ ṣe fíìmù ẹjọ́ bá wa dá sí ẹ̀gbọ́n mi àfẹ́ tẹ́ bá ti rí wọn yẹn MC kọ́ ló ń toast wọn o olówó kì í toast obìnrin ẹ jẹ́ kí n sọ fún yín lẹ́yìn olówó fẹ́ gbọ́nṣẹ́ obìnrin ni tẹ́ bá dẹ̀ ṣe lọ ṣera yín níwájú olówó ló ṣe máa gbọ́nṣẹ́ yín olóṣìlẹ̀ yín ọmọ ní tíátà yín olóhùn ni yín ẹ ní class you are all classless ẹ dọ̀tí gan mi lè bá yín ṣe sẹ́ ẹ̀yin ọmọ ní tíátà mo láwọn favourite mi o mo láwọn favourite mi but having said that olóhùn ni gbogbo yín mo sọ ṣáyẹ pé mi ò gbójú pamọ́ ẹ mọ̀ mi ẹ mojú mi tí bá dẹ̀kọ̀ ẹ̀ bá mi tẹ́ bá pé wà ẹ̀ pé lọ sí tí alukuran tí bá dẹ̀kọ̀ ẹ̀ pé mi ò lọ you know one thing I don't go to common parties I don't go to parties tọ́mọ àti máa rójú mi you know every party tó jẹ́ pé you this same faces tẹ́ bàbá rí mbẹ̀ I don't I don't go to such irritant party kò sówó tó lè ná mbẹ̀ mi ń lọ mi ń lọ sí party kan sọ pé àwọn olótú wà mbẹ̀ lẹ́yìn the same faces mo ń sọ́sẹ́. So tẹ́ bá pé wá tí n bá dèkó ẹ ní pé mo sọ pẹ̀lú gbogbo full chest mi ni ṣé ń gbọ́ mi now many of them many of àwọn ọmọ oníṣàtà tẹ̀ ń wò yẹn MC ò tó sí wọn o àwọn ló ń gbéra wọn lọ sọ́dọ̀ MC àwọn ló ń gbéra wọn fún MC ẹ rí i pé mo ò MC rárá because bóbìnrin bá ṣe ṣera ẹ̀ níwájú ọkùnrin ló ṣe máa ṣe àbí kò yé yín that is not the bone of contention Wùnmí wá sọ pé gbogbo nǹkan to ń ṣe láyé òun wọ́n máa ń tàgẹ̀mọ́ ẹ̀ sí Wùnmí wọ́n máa tàgẹ̀mọ́ ẹ̀ sí gan lè má máa fún yín lówó bó ṣe fún yín yẹn owó tó bá kàn ti fún yín lẹ́ẹ̀kan kì í ṣe yẹn ó lè fún yín one million ó lè fún yín four million ó lè fún yín five million lẹ́yìn yẹn rèdèrèdè ló máa fún yín because ó ti jẹṣẹ́ tó fẹ́ jẹ kí ló tún wà ń bẹ̀ kí ló wà ń bẹ̀ òbò táwa ní kí lè give or take olo kayamata olo paraga olo kọlápọ̀ kọlápọ̀ give or take ó pẹ́ jù lórí ọmọ ẹ̀lẹ̀ bóyá sọ pé ó pọ̀ jù thirty minutes thirty minutes yẹn gan bí a gbogbo four play gbogbo pé ẹ̀kọ́ wọ́bọ̀ ẹ̀jẹ̀ gbogbo ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ti ẹ̀ hàn àbí kò yẹn thirty minutes tó bá ti ń lọ sí one hour forty five minutes olórí búkọ ọkùnrin ni ẹlẹ́wọ̀ dada kò lówó lọ́wọ́ okó lóní àbí kò yẹn But that is not the point of contention. Tí en ti ba de ti jẹ ṣe yẹn lẹ́ẹ̀kan beyin, ó ti gbójú ko nti ẹ̀yin. Àbí kò yé Now kí ma fẹ́ sọ. MC Gole ma ma náwó ton sọ pé àwọn people yìí MC ló fun wọn lówó yẹn. Yeah. Nǹkan tí Wùmí sọ yẹn. Mo believe part of update tó kọ yẹn. But ṣé mo nǹkan tí mo ṣe ní believe ẹ̀ ni pé gbogbo wọn náà àwọn àǹtí ẹ̀ náà lọ́jọ́ níjọ́sí wọ́n ti sọ́ọ̀rì ìgbà tó ṣètò kú mọ́mì wọn àbí kò yẹ yín ìgbà tẹ́ sí bọ́ta wá challenge wọn tí Dayo Amusa náà wa ti kàbọ̀ lójú ló Ah ah. ṣe bá àwọn ló gba àwọn ló gba stretch tẹ́ fi gbé mọ́ tẹ́ fi tẹ́ fi tẹ́ fi ṣọmọ olóòkú wọ hall fún yín àwọn ló ṣe lè fún yín ẹdẹ bọ́ta ń sìn ẹni wọn ṣe nǹkan kan fún yín ẹni wọn kẹwọn náà tó wá jẹ́wọ́ pé three million lọ fóun am I communicating àbí kò yẹ ṣé mọ nǹkan tó ṣe tag gbogbo ẹ̀bọn yín tẹ́ bá tẹ́ bá ti fẹ́ MC ṣé mọ because nǹkan tó gbé síta bẹ́ẹ̀ ni pé abúlé ṣòwò lẹ́mc obìnrin tó bá ti fẹ́ ó ti ṣoríire ìtó nǹkan tẹ́yìn náà mo ní tíátà many of you nǹkan tẹ́yìn gbọ́ nìyẹn tẹ́ ṣe jẹ́ kẹ́ mc máa gbóbo yín gbóná èmi ò blame mc o. àdògán náà obo náà àdògán everybody ló lè kìgì àbí nǹkan tí mo sọ yé yín narrative tó fún wa síta ń bẹ̀rẹ̀ nípa MC ni pé bùjẹ́ budanu ni ó ń kọ́lé fóbìnrin ó ń ra mọ́tò fóbìnrin ó ń ṣe gbogbo ẹ̀ fóbìnrin am I communicating but kí ni wọ́n fẹ́ sọ ọ́ní lámẹ̀sì ni Wùnmí ń fẹ́ uncle lamex yẹn gọṣá bí ṣe láìkí wọn tó yẹn bó ṣe fáìn tó yẹn kété oko tiwọn náà ní control rárá ni mi rí mi rí obìnrin kankan lẹ́kọ̀ọ́ yẹn náà ti uncle lamex yẹn ò tí ì ti oko wọn bọ̀ ń di uncle ẹ̀jẹ̀ má fún mi court letter kò sẹ́ni tó máa kò sẹ́ni tó máa gbà mí lẹ̀ ẹ má fún mi court letter bàbá mi o bó ṣe rí làwa ṣe ń sọ o àwa ń ṣe blogirism níṣẹ́ o bàbá mi ẹ jẹ́ ká máa sọ lọ. ẹ̀yin ọmọ ní tíátà so nǹkan tó ṣe máa ń sọ pé gbogbo nǹkan tẹ bá ti ṣe MC ló ṣe fún yín nìyẹn because narrative tó fún wa ń MC ni pé MC lo ẹni tí ló ń gbowó fún gbogbo yín ẹni tí ń kọ́lé fún yàn ó ń ṣe gbogbo ẹ̀ that ẹ wo èyí ẹ wo èyí ọmọ tó ń ṣe interior decoration yẹn ẹ mọ èyí tó ń ṣe interior decoration yẹn mo ń bọ̀ o ẹ ti mọ èyí tó ń ṣe interior decoration yẹn ẹ ti mọ̀ ṣé wọ́n ti pé gbà tó ń fẹ́ MC ẹni tí kọ́ ló lọ tóòsì ọmọ yẹn túntà kọ́ ló lọ tóòsì ẹ̀ ọmọ yẹn ti máa ń rí bẹ́ẹ̀ MC ṣe máa ń ṣe bọ́dẹ̀ ṣe sọ èmi ò fẹ́ MC rí o. MC Gold mọ̀ mi ó kàn lè máa wò mí pé ọmọ ẹ̀ tí bá mu màá ní káwọn ọmọ Òṣòdì gé ẹsẹ̀ bí ṣe gbọ́ wọ́n dẹ̀ yìí ibìkan ló ti pàdé MC ìgbà tó rí pé MC ọmọ aṣíwájú ni aṣíwájú president ṣẹmẹpọ tí ń campaign gbà yẹn ẹyí ìdẹrẹ ó fẹ́ tajà ó fẹ́ ó fẹ́ ó fẹ́ ṣe interior decorator fún wọn lábújá aṣọ rock àbí kò yé yín ẹ̀yìn ba, bó ṣe meet MC bó ṣe wọlé sí láàrin MC ò toast ẹ̀yìn o kí ni Twitter fẹ́ fi toast àbíkọ́ ẹ̀yìn ẹ̀yìn ló gbé súnmọ́ Twitter ẹ̀yìn pé kò pẹ́ rárá MC jádànù ni nǹkan tí MC ṣe yẹn many of àwọn ọkùnrin oníjẹkújẹ ò lè ṣe MC ló da ìyídù kò ń ṣe ìyí ló da MC nù ẹ jẹ́ kí n sọ fún for the up ten time MC ló ẹ̀yìn lọ́mọ tán ló lowo gan to máa ń ṣe ìtìlọ́ decorator yẹn ẹ ti mọ̀ MC ló jale ẹ̀sìn ló jálẹ̀ kẹ́lẹ̀ mọ́ pé ẹ̀sìn ní more than enough lórí plate ẹ̀ èyí tí wò pé tóun bá wọlé sẹ́sí lára táwọn bá ń gbọ́n sí ara wọn abóhun sọ̀rọ̀ abóhun bá ṣe Ṣèyí Tinubu sọ̀rọ̀ a lọ ṣe interior decoration ní gbogbo Abuja. olè àbí kò yẹ yín náà kí mo wá fẹ́ ó ní tíṣù èèyàn bá ń ta àbí kò yín wọ́n ní tíṣù èèyàn bá ń ta èèyàn máa ń fọwọ́ bò ni mi ní kẹ́ èèyàn mo ní tátà mi ní kẹ́ má jẹ́ ṣe ara yín o mi ní kẹ́ má jẹ́ ṣe ara yín but ẹ pọ́n beautiful beginning yín lé ẹ respect àwọn ọkùnrin tíátà yín ẹ respect àwọn ọkọ yín tó mú yín wọnú tíátà wọ́n ní tíṣù èèyàn bá ta èèyàn máa ń fọwọ́ bò ni gbogbo èèyàn mo ní tíátà Yorùbá yẹn bọ́ síbí àbí kò yẹ yín wọ́n níyàn máa fọwọ́ bò ní tẹ́ bá ti jàjàre ọkọ kan ẹ ti máa flaunt ẹ̀ ṣé ẹ̀ ṣe fọ́rífọ́rí fúnra yín ni ẹ wá flaunt ẹ̀ tán àṣírí yẹn wá tú àwọn blogger wa gbé ah ọkọ lágbájá ló ń fẹ́ o ọkọ tàmẹ̀dù ló ń fẹ́ o am I communicating ẹ wo pátálẹ̀sì ẹ wo pátálẹ̀sì honorable tó wà níbàyìí ẹ wo pátálẹ̀sì yẹn náà ń gbà yẹn ah honorable ló ṣe gbogbo ẹ̀ fóun honorable fóun sínú fourth class honorable ló kọ́lé fóun honorable lágalẹ̀ fóun ṣé láwọn pípù ìgbésí ayé wọn ò fògo fọlọ ẹ̀yin tẹ lọ́wọ́ wọn tẹ̀ fọ́lọ́ wọn ni o they are full of lies they are full of fake lies. ọkàn máa tì í kẹ lọ sáré wọnú kóró bá ni àbẹ́ ẹ̀gbọ́n mi ẹ pátá lẹ́sìn ìjọsí honorable honorable ọmọ Èkìtì tó wà ní UK mo sọ honorable ló ra ṣòkòtò fóun ha honorable fóun si first class honorable wá gbé flower pàdé òun honorable wá ṣe lè honorable wá ṣe lè àbí mo parọ́ ìgbà tó retí honorable máa fóun wè tí ò fún wè ìgbà tó retí honorable yóò máa náwó ó wá bọ́ta ẹ òun kàn cover ẹni irọ́ tó ti pa fáwọn ọmọ kéékèèké ńkọ́ tó ti ń sáré kiri àìmọye honorable sọ̀nà ó dá ìmọye àwọn ọmọ onítàtà kan tó ń wọnú inbox òun tó fẹ́ jẹṣẹ́ òun ẹ gbàgbọ́ honorable lè má dánwó lọ́wọ́ ṣùgbọ́n honorable fine tó bá jẹ́ pé pátálẹ́sì kò show up ọkọ ẹ̀ ó lè má ti jáde sí wọn máa manage ara wọn ni kọ́sìlẹ̀tà tiẹ̀ máa pọ̀ kéè àwọn tó máa fún mi kọ́sìlẹ̀tà pọ̀ àbíkọ̀ yẹn ṣùgbọ́n pátálẹ́sì ó ń pòdípọ̀ ǹjọ́ náà kò fún mi lówó wọ́n wá ń disgrace ara wọn pátálẹ̀sì jẹ́wọ́ ni inú yàrá ò dáa inú yàrá ò dáa yàrá kan ló ń lò kọ́nà kan ló ti máa ń ṣe ṣò ó mọ̀ pé yàrá ò dáa tẹ́lẹ̀ kó tó wá parọ́ fún wa pátálẹ̀sì ó mọ̀ pé yàrá ò dáa just because ẹ fẹ́ ṣe fọ́rífọ́rí ẹ fẹ́ ṣe fọ́rífọ́rí mo sọ fún yín majority wọn mo ti sọ fún yín tó bá ti sọ fún mi pé wọn bọ́ ń lo òyìnbó ká dúpẹ́ lọ́wọ́ Zuckerberg tó fún wọn lówó influencer sí àti YouTube tó fún wọn lówó ṣe pé YouTube ń fún wọn lówó tẹ́lẹ̀ ká dúpẹ́ ìgbà tí ò ti sí gbogbo yẹn one hundred nine hundred pound lọ fi ń do wọn London two hundred pound lọ fi ń jẹṣẹ wọn gbogbo táwọn sọ pé àwọn bọ̀ wá àwọn bọ̀ wá ṣe fíìmù àwọn bọ̀ wá polówó fíìmù kan nínú nínú rẹ́sítọ́rántì yẹn àbíkọ̀ yẹn nígbà ayé àwọn ayé àwọn white ayé àwọn pẹ́là pàdé mi ní pẹ́lá àwọn white àwọn èèyàn gidi ni nígbà yẹ àwọn gbogbo wọn ní London yẹn àwọn big boy London yẹn ṣẹṣẹ làwọn ọmọ ní tíátà ìtàn ti bà sùn ṣẹṣẹ àwọn ọmọ ní tíátà ìtàn ti bà sùn two two hundred pound lọ fi ń dó wọn mo sọ fún pé mo ráàrí iṣẹ́ àwọn tọ́ ni mo ṣe máa ń sọ pé ayé wọn ò fògo fọ́lọ́run mi ì lè láìkì wọn I love and like I love and like yes mo ń sọ mo ń sọ ah, ah. mo máa mo kàn ti calm down ni mo máa mo wà <clears throat> mo sọ fún pé lórí street kò ṣe ká bí ká ká ṣaṣẹ́wó kò ṣe bí pa ká fọlórin ká fi gbogbo òbò ká fi bí ọmọ méje o ká lẹ̀bò mọ́lẹ̀ ká fi bímọ o kò gbogbo yẹn o ká kàn mọ nǹkan tó ń lọ. àbí kò yé yín. ti rí tán sọ I'm coming to premiere my film in London. Oh, èèyàn kan ló sanwó tíkẹ́ẹ̀tì èèyàn kan ló sanwó ọ̀lù tó fẹ́ lò èèyàn kan ló rọtí èèyàn kan ló ra bíà àwọn ọmọ ní tíátà ayé wọn ò fògo fọ́lọ́run àìmọye ẹ wo àwọn ẹ wo àwọn ọmọ òyìnbó tó ń ṣe tíátà yẹn wo gbà tí Genevieve ń vice president Abubakar èmi ṣe fẹ́ gbọ́ mi fẹ́ sọ̀rọ̀ tán eléyìí ò ń ṣe pé bí a ó gbọ́ lórí mo sọ Facebook tó wa làwa ti làwa ti ń blog mi kàn blog pé kí n bá kọ ni a mọ nǹkan tó ń kíni Bínídà Bínídà Ìkejì ṣe di blogger lẹ́ni So Lérè ló ti bẹ̀rẹ̀ náà she used to be a model Linda Ìkejì àfi tá bá kọ̀ gbójú gbogbo story máa sọ fún yín mo mẹ́pọ́ máa bú mi sìn o wọ́n ní story náà ló ń tọ́ wọ́n story náà ló ń sọ tí ò fi lọ́kọ a ní husbandless ni mi tẹ́lá tí ń kọ orúkọ mi sìn Bukky Jesse husbandless ṣé ń gbọ́ mi ẹ jẹ́ kí n máa mi lọ ibo mo sọ̀rọ̀ dénú náà kí ni mo fẹ́ sọ wọ́n ní tíṣù èèyàn bá ń ta èèyàn fọwọ́ bò ni obìnrin ni gbogbo yín náà wọ́n dẹ̀ mọ́ pẹ́ lọ́kọ àbí kò yẹ yín àbí kò yẹ yín ó dẹ̀ mọ̀ pé ó dẹ̀ mọ̀ pé obìnrin ni gbogbo yín ó dẹ̀ mọ̀ pé ẹ̀ lọ́kọ wọ́n mọ̀ pé ẹ̀ máa ní boyfriend must you flaunt it ṣé ó dìgbà tẹ́ bá show off ká tó mọ̀ pé ẹ̀ lọ́kọ ni nǹkan tí mo ṣe like àwọn ọmọ tíátà olóyìnbó yẹn nìyẹn ẹ wo Genevieve ìgbà tó ń Abubakar vice president Abiko kò yẹyin ìgbà tó ń fẹ́ Abubakar later la ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó ń jẹ iṣẹ́ Abubakar ó shop and clean mouth ni iní Ẹdó ẹyọ ẹnìkan náà síta fún mi lẹ́nu ìgbà táwọn ọmọ yẹn kan tó má rí ni mo ń sọ yìí o ìgbà tó gode. E ṣọ́ngòde ẹyọ ọmọ kan síta kẹsọ pé ẹni tó jẹṣẹ́ ní Ẹdó ni gbogbo ló ń jẹṣẹ́ ìbọ̀tẹ̀ ẹ̀ní rí kọ́ ni ọ̀fọ̀ ẹ̀ ẹ̀ní rí kọ́ gbé síta síbẹ̀ yẹn. Richard Dominic Twale ṣé Rita Dominic fẹ́ sọ pé mo òun ò jẹ́ṣẹ́ gbà tóun wà ní Nollywood ni gbogbo wọn ló ń jẹ́ṣẹ́ iṣẹ́ gidi dẹ̀ ni gbogbo wọn ló ń jẹ́ṣẹ́ but ẹ̀ níbi kan front ẹ̀ lè mẹ́tọ́ ń jẹ́ṣẹ́ mo bọ̀ ní Manchester àjọ kan yìí ní ẹjọ́ náà àjọwọ́ plane ni mi tàbí pé Manchester ló ń bọ̀ wọn ti bá tajọ́ dé Manchester tajọ́ afẹ́ board ti Manchester British Airways láwọ̀ ó wá ń bọ̀ Manchester meanwhile British Airways òkè wá Manchester direct nígbà tí mò ń sọ yẹn o so a fẹ́ board plane to máa gbé wá sí Manchester mo wá wò pé ah so baby oh Manchester ló ń bọ̀ ibẹ̀ ló type pé ló ti ń pẹ́ nìyẹn kò kúkú mèmi èmi ni mo mọ̀ ó dẹ̀ wò pé èmi nìkan mo wà ń bẹ̀ yẹn mo dẹ̀ ṣe mọ̀ tó bá ń gbọ́ àbọ̀ Manchester rẹ̀ àkí ń pọ̀ bọ̀ kò mọ̀ pé mi mò ń bí ṣe ń tẹ́tí tó mò ń gbọ́ nìyẹn tẹ bá rí tẹ bá rí bó ṣe ah, ẹ wo kò dẹ̀ gbé sórí kò gbé síta àbí kò yẹ yín gbogbo àwọn ọmọ abudu gbogbo àwọn tó ń ṣọ́ ọ̀fúlẹ́ni á ti ṣàfihàn gbogbo wọn yẹn gbogbo wọn ló níṣẹ́ tó ti jẹ sẹ́yìn ṣé rí wọn kọ́ gbé síta ó lè jẹ́ lára àwọn iṣẹ́ àwọn iṣẹ́ tó ń jẹ yẹn gan ṣé rí ẹ̀yin single ẹ̀yin ọmọ ìṣẹ́ta mo bá wí sìn ọkùnrin ò like mi mi ní kó lọ fọ́kọ lọ́kọ o bá máa fọ́kọ náà o bá fẹ́ single guy ọkùnrin ò like kó bá kó bá fohun show off Mr. tẹ̀lé bá ni ṣe yẹn ẹ fẹ́ ṣe fọ́rífọ́rí fọ́rífọ́rí tó ń ṣe yẹn àwọn kan náà fẹ́ jẹṣẹ́ yẹn bó tẹ̀lé pò ń parọ́ pọ́kùn yẹn ló ń tọ́jú ẹ̀ bóyá wọ̀gọ́ ló náwó fún bíi ti pátálẹ̀s àbí kò yẹn yín but bó ṣe ti lọ gbé síta yẹn sórí wa. olórí burúkú kan wà wọn fẹ́ jẹṣẹ́ tí wọn lọ wá ṣe ara wọn síta iṣẹ́ tó ń jẹ yẹn ló fẹ́ jẹ nǹkan tó ń fún ẹ láyọ̀ yẹn ló fẹ́ gbà lọ́wọ́ ẹ ló fẹ́ jẹ́ kó fáwọn am I communicating so reason ti many ladies ò ṣe ń gbéṣẹ́ wọn síta nìyẹn àwọn ọmọ ní tíátà rẹ́dì láti gba kò tẹ́ sí àwọn ọmọ ní tíátà nǹkan sìn tó bá gbéṣẹ́ tó ń jẹ síta wọ́n rẹ́dì láti gba búrẹ́dì wọ́n rẹ́dì láti gba bakery wọ́n rẹ́dì láti gba flour wọ́n rẹ́dì láti gba bakery wọ́n rẹ́dì láti gba the owner of the bakery lọ́wọ́ ẹ̀. am I communicating? but ẹ̀yin ọmọ ní tíátà ẹ ti wà so dumb ju. ẹ fi pé tẹ bá show off yẹn dúpẹ́ mọ̀ pé bọ̀bọ̀ tí mo fẹ́ sìn ni Kini kan mọ̀ pé kíní kan tí mo fẹ́ ń ni kini kan ta ló fẹ́ mọ̀ kí ló kàn mí iṣẹ́ tẹ bá gan ló máa last am I communicating iṣẹ́ tẹ bá tọ́jú ló máa last e wọ́n mo lórí burúkú tó sọ pé ó ṣiṣẹ́ tẹ́lẹ̀ ọmọ lẹ́sẹ̀ bíi toothpick yẹn tó wà lábùjá ń gbà yẹn ọmọ tó ń ṣe tẹ́lọ̀ yẹn tó ń fẹ́ ọkọ rẹ̀ àwọn ọmọ Ìgbò méjì yẹn ẹ pé tímọ́tímọ́ ni wọ́n bóyá ká sọ pé ọ̀rẹ́ ò tí ì máa sọ ọ̀rọ̀ ọkọ ẹ̀ Oko mi ṣe báyìí fún mi ẹlòmíì rọdẹ ló ń pa o Oko ò ṣe fún o ó kàn fẹ́ máa ó kàn fẹ́ feel among ṣe rántí àwọn ọmọ Ìgbò méjì àwọn ọmọ láyà gbígbẹ yẹn ìkan ránṣọ ìkan but oko wọn tọjọ ń dò yẹn lọ́ọ̀yà ni ṣe ẹ ti rántí bóyá ṣàbẹ̀pọ̀ sọ pé lọ́ọ̀yà yẹn máa ń gbogbo nǹkan ní lọ́ọ̀yà yẹn máa ń sọ fún ọkọ mi lélẹ̀ fún mi ọkọ mi fún mi first class gbogbo nǹkan tí gẹ̀ yẹn sọ fún ọ̀rẹ́ ìpọkọ òun ṣe fóun àṣegẹ yẹn ti ń jẹṣẹ bàbá yẹn bàbá lọ́yà yẹn ó ti ń jẹṣẹ yẹn Medlin God bless you Medlin ẹlẹ́sẹ̀ bíi toothpick ọmọ àlè àwọn olórí burúkú ọ̀dọ́kọ ọmọ mẹ́rin ni ni ọ̀rẹ́ yẹn bí fún bàbá lọ́yà yẹn but just because ọ̀rẹ́ yẹn ti ń gist ẹ pé ah bàbá yìí ṣe báyìí fún mi o bàbá yìí ló ra gbogbo ilé àwọn ọmọ mi bàbá yìí ló ṣe kíríkọ Medlin ò lọ wá ó dẹ̀ níṣẹ́ tó ń jẹ náà ọmọ àlẹ́mẹ́dì nìyẹn gbogbo àwọn boys Abuja yẹn ló ti jẹ tán ẹ lọ fún mi court letter ẹ lọ fún mi èmi gan ti ẹ̀ fẹ́ gba court letter abẹ́ ẹ̀gbọ́n mi nǹkan tó hun ọ̀rẹ́ ẹ̀ tó ti bímọ mẹ́rin yẹn ló wá hun ó dẹ̀ básùn básùn básùn wàá wọnú plane wàá ló ti wàá nu plane o bàbá yẹn máa send owó sí ẹ gbogbo nǹkan tó ọ̀rẹ́ ẹ sọ pé ó ń ṣe fóun ìwọ náà wàá jẹ́ kí bàbá yẹn máa ṣe fún ẹ ẹ ṣọ́ra tó bá lọ́rẹ̀ẹ́ tó bá tó bá jẹ ráìsì pẹ̀lú ọkọ ẹ̀ sọ pé don't tell your friend Man, sọ bí sex life ọkọ ẹ̀ for rí Man, ẹ̀ má sọ bí bọ́kọ ẹ̀ ń tọ́jú ẹ̀ gan sọ pé ó nù ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ gbọ́n ọ̀rẹ́ yín yẹn máa fọgbọ́n sọ̀rọ̀ fún yín nípa ọkọ ẹ̀ kò sí ọkọ make up story yẹn ni o make up story ni make believe ló ṣe fún yín make believe ni ó fẹ́ kí ìwọ náà da tọwọ́ ẹ̀ sílẹ̀ ni ṣé kí n kọ́ yín bẹ́ẹ̀ ṣe máa ṣe tó bá ti ń sọ bbf mi bestie mi ah bàbá yìí bó bá ti dé tipẹ́ kájọ lọ síbi táwọn yẹn tó bá mọ̀ kọ́ sí bàbá yìí ṣe fún mi lénìí ah mi lè dá sọ́tọ́ ó credit account mi irọ́ ló ń pa o irọ́ ni second name náà irọ́ ni second name àwọn ọmọ tẹ̀ ń wò yìí ìwọ náà wá da tọwọ́ ìsílẹ̀ wọ ọ̀dẹ̀ ah mi sọ fún ẹni ilé tó rà ilé tí mo ní Dubai yẹn bàbá yìí ló ra ọmọ òkan sọ fún ẹ láti jọ ẹni o àwọn ọmọ wa bó ṣe máa dó bàbá yẹn ẹ̀ẹ́dẹ̀ mọ́ pé kádàrá láòláò Wùnmí lè fẹ́ MC KMC náwó fún kí Dúpẹ́ dẹ̀ fẹ́ MC KMC má náwó fún kádàrá láòláò orí tí Wùnmí gbé wáyé ó yàtọ̀ sórí tí Síndodo gbé wáyé am I communicating ṣùgbọ́n èèyàn obìnrin òpòlú kan ẹ sì bí pé ha bùjẹ́ bùdànù ní bọ̀bọ́ yìí o ọnu ma náwó wà wá lọ fòbó ẹ tàràkà wà lọ fòbó ẹ ṣe sùwé wà lọ fòbó ẹ ta káìtì ńbẹ wà do free wà do free wọ́n ti ìwọ ló tún máa sanwó hòtẹ́ẹ̀lì ìwọ ló tún máa sanwó mọ́tò tẹ́ fi débẹ̀ abẹ́ àwọn ìpolówó náà máa ń lo jìbìtì olówó ló lo jìbìtì jù because wọ́n ti mọ̀ pé ìtorí owó àwọn olóṣèwá bá wọn ìtorí owó àwọn olóṣèwá dú àwọn wọ́n dẹ̀ mọ ọ̀nà èbùrú tó fi wá jẹṣẹ́ yẹn I will, I will transfer check into your account àìmọ́ yóò òbò ẹlòmíì ó ti gba òbò lọ́wọ́ ẹlòmíì tó yẹ pé kò lè bọ́ta sọ èpè ló kàn wọ́n máa ṣẹ́ sínú àwọn ọmọ ní tíátà wọn ní dignity wọ́n máa ń cross fork ni. ẹ wọ́n ti Ìyábọ̀ àti àti àti iná àti Fathia ṣe rántí ṣe rántí ìjàkọ́ tó lọ jàǹtọ́kì ṣe mọ̀ páyì ṣe ń sọ̀rọ̀ ìyẹn tó bá ń sọ̀rọ̀ Ìyábọ̀ àti Fathia ṣe rántí ìjàkọ́ tó lọ jàǹtọ́kì ṣe gbogbo yín rántí ṣe rántí pé jàpọ̀ wọn ni mi mọ story yẹn dáadáa bí ẹnìkan ẹnìkan ló ń fẹ́ nìyẹn wọ́n máa ń gbéṣẹ́ kiri ni gbéṣẹ́ lọ Abuja gbéṣẹ́ lọ Turkey gbéṣẹ́ lọ Port Novo gbéṣẹ́ lọ Benin Republic gbéṣẹ́ lọ Cote d'Ivoire gbéṣẹ́ lọ Saudi gbéṣẹ́ wá UK ṣé wọ́n ti ìjà Turkey O táwọn méjì dáńjọ sí ọkùn mi aníwè kọ́sẹ̀tà máa pọ̀ fún mi láàárọ̀ gbogbo oṣù ẹ̀yin fans mi ẹ jẹ́ ká máa bọ̀ wá ṣé wọ́n ti pé ìjà ẹ̀pọ̀n ìjà ẹ̀pọ̀n lọ́lọ́jà ní tọ́kì náà ṣé rántí àbí kò yẹ yín náà àwọn ẹ jẹ́ kí n máa sọ̀rọ̀ mi lọ ẹ kí n máa sọ̀rọ̀ mi lọ o wọ́n ṣàwà àbí kò yẹ yín so ṣe rí bí gbogbo wọn ṣe wà yẹn bí gbogbo wọn ṣe wà yẹn nǹkan tí mo ṣe gbà tí gbogbo wọn nìyẹn wọ́n ti lè do wọ́n ti wọ́n ti lójú kòkòrò jù wọn ò ní tẹ́ lọ́rùn rárá wọn ò ní tẹ́ lọ́rùn wọn ò ní tẹ́ lọ́rùn o wọn ò ní tẹ́ lọ́rùn wọ́n dẹ̀ bí ní pé ká ẹ wo gbogbo àwọn ọmọ ní ẹ wo àwọn ọmọ Ghana yẹn àwọn tó ń jẹṣẹ́ àwọn ọmọ Ghana yẹn ọmọ tó síngbọlẹ̀ yẹn àtẹ̀yìn tó sọ pé ó ń fẹ́ ó fẹ́ pẹ́sidẹ́ǹtì gíní gíní fa òun sí àbí gíní bìsà àbí kí ni ó kọ ní ti ọmọ orí yẹn ẹ má pa mí ẹ ti mọ ọmọ yẹn ọmọ tó fàìn tó wà ní Ghana yẹn àwọn top government official yín ló ń jẹṣẹ́ wọn ní nàìjíríà kọ́sọ́ ti mọ̀ pé lòkì lòkì ló kúnnú nollywood ń sìn ẹ̀sìn ọmọ ghana yẹn wọ́n fún wọn private jet tó fi gbé wọn wá wọ́n wá lálẹ́ wọn padà láàárọ̀ ẹ gbàgbé tẹ bá níbi tí mo kọ born again ló gba gbogbo nǹkan báyìí lọ́wọ́ mi èmi ò ń ṣe street girl o ṣùgbọ́n àwa street àrí bó ṣe lọ private jet ló máa lọ fi gbé wọn láti ghana thank you private jet ló máa lọ fi gbé wọn láti ghana wọ́n máa fly wọn wọlé gbogbo àwọn big big big kiri tẹ̀rín yẹn kò sí èyí tí oníṣẹ́ tó ń jẹ kò dẹ̀ sí èyí tí oní paint house tó ti ń jẹ́ iṣẹ́ ọmọ ẹ̀lẹ́ lẹ́kọ̀ọ́ yẹn ní nàìjíríà tẹ̀ ń wò yẹn kò sí kò sí price ò lè rí price ò lè rí ẹ gbàgbé ẹ ìgbà táwọn military wà ń jọba ẹ mọ̀gbà military wà ń ah àtìkò yẹn dùn bó tẹ̀ fẹ́ kí ni àwọn military yẹn padà sí ìjọba kí ló máa ń pa àwọn ilé wọn yẹn náà o gbogbo wọn ló ní guest house beautiful wọ́n lè camp ọmọ ilẹ̀ síbẹ̀ fọ́sẹ̀ kan kí lẹ́yìn sọ gbogbo yín ẹ̀yin ọmọ ní tíátà ẹ̀yà ẹ̀yà dẹ́gbọ́ síbì kan ẹ̀yin association of bora bora they live a fake life ìyẹn wá bọ́tọ̀ ó lẹ́mí sí kọ́ ló náwó fóun irọ́ tí gbogbo yín máa ń pakọ́ nìyẹn Wùnmí iṣẹ́ mélòó ló ṣe ta ló wù ẹ́ èèyàn mélòó ló wù ẹ́ orí YouTube gan mo rògbó mo rògbó tí ì views lórí ẹni fíìmù ẹ tó wọ one million ó lè bọ́tọ̀ wá bú mi o tó bá bàtà bú mi mi ò ní dá mi ń dáyàn lóhùn bó ṣe wò mí nǹkan ta ṣe ń jẹ́ blọ́gà nìyẹn ó mọ̀ mo ti sọ̀rọ̀ ń sìn ẹ bọ́tà kẹ ṣe ṣó ẹ bọ́tà kẹ bú mi mi ti dá yín lóhùn. ìwọ tó bá fẹ́ kọ́ tàgì success ẹ kọ́ tàgì ẹ̀ mọ́kùnrin kankan ṣàdáwà super àdáwà ọkùnrin náà burú o tó bá ń gbọ́nṣẹ́ yẹn a máa jealous ò fẹ́ yẹ kọ́mọ̀ mímú ẹ àbí ò fẹ́ yẹ kọ́mọ̀ mímú ẹ ìwọ náà wá ní okay mo mọ̀ pé nǹkan tó fẹ́ ni wàá wá lọ gbé sí Wunmi mo rí ẹ bó ṣe ṣe ń jọ yẹn náà orin ìrìn ẹ̀gbẹ́ ọdún mi ò lò ṣe èèyàn ni mo fẹ́ kí ìrìn ẹ lórin náà o mọ̀ pé gbogbo àwọn ọ̀rẹ́ tó wà lẹ́yìn ẹ̀ náà o mọ̀ pé àwọn lójú fídíò yẹn sẹ́ni tó gbé o mọ̀ pé àwọn lójú fídíò yẹn sẹ́ni tó gbé o mọ̀ pé àwọn gangan ló fẹ́ ṣe yẹyẹ mo wẹ̀ náà báyìí ló ń ṣe let me see you go lo lo lo let me see you Wunmi o mọ̀ pé àwọn tó sọ̀rọ̀ àǹdẹ̀ àwọn ló ń jẹ́ gan lẹ́sẹ̀ but kò yé yín ẹ ma ṣe ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi o your your your ọ̀rẹ́ tíátà yàtọ̀ sí best bí ó tẹ ìkílẹ̀ wá best fún ẹ àbí kò yẹ yín ó wá rìn ìjọ yẹn majestically bẹ́ẹ̀ ni bọ̀dá Sunday Ògúngbé ó ṣàwọ pé iṣẹ́ iṣẹ́ àfìgbà tíṣẹ́ ìlọmọ mi lọ́wọ́ ṣá àfìgbà tíṣẹ́ ìlọmọ mi lọ́wọ́ ṣá. <laughs> ọ̀la ẹ̀yọ́ orí tíátà ẹ̀ kì í yé fún wa lọ́rọ̀ sọ. àbí kò yé yín ẹ̀ kì í fún wa lọ́rọ̀ sọ. ẹ ti bàjẹ́ jù ẹ lọ change ẹ lọ change tẹ bá change èmi náà ni màá tún celebrate yín ẹ lọ change ẹ lọ change ẹ ti bàjẹ́ jù bó party pati ṣe pati náà wọn ò mọ ní pàtí yẹn rí o ẹ̀yẹ ṣá lọ fún wọn láṣọ ọ̀fẹ́ gbogbo wọn lè máa rí ń bẹ̀ ẹ lọ fún wọn láṣọ ọ̀fẹ́ wọn ní wọn ní kàn ní class wọn ní dignity kankan gágá bó ṣe hùn kó mọ àbíkọ yẹn wọn ò mọ ní pàtí yẹn rí o ẹ̀yẹ ṣá lọ kó wọn ẹ sọ fún wọn pé yàn kan fẹ́ ṣe pàtí gbogbo wọn lè máa rí ń bẹ̀ gbogbo wọn lè máa rí ń bẹ̀ kéèyàn tiẹ̀ class ara ẹ̀ rí ẹ̀ rántí búkì ni ẹ̀ rántí ṣọlá ṣọ́bọ̀ wálé ni àṣọbáṣọbọ wà lẹ́nà ọmọ ilé tó ń ṣe tó ń jẹ́ tó ń ṣẹ́jú sí wọn lẹ́gbẹ̀ẹ́ náà ṣe rí ìyá yẹn kó bọ́ta kó ṣòṣì tẹ́yìn ṣe yẹn ẹwọn àti búkì bright náà amọ̀ṣẹ́tà àti búkì jẹ́ǹgbà yẹn náà náà tí ó lè sà bàbá mi Tinubu ká pẹ́ lórí oyè bàbá mi ká pẹ́ ṣe rí kí búkì flaunt anything ni ẹ lọ jókòó ẹ ti dọ̀tí jù ẹ ti dọ̀tí jù gbogbo yín olóhùn ni olóhùn ẹ lọ change way sin, ẹ lọ change way sin. ẹ ti bàjẹ́ jù ẹ ti bàjẹ́ jù ẹ wò bá ti Tóyìn Tóyìn kí nìyẹn ń jẹ Tóyìn àlùkò àbí kí nìyẹn ń jẹ àìbàkù ẹ wà gbẹ tó ń fẹ́ lẹ́gbẹ̀gbẹ̀ side by side ẹ wà gbẹ tí àìbàkù ń fẹ́ side by side ṣebí bàbá kan ló ń fẹ́ nínú tíátà ìgbà tí side by side ẹgbẹgbẹ tó flọ́ọ̀tì. Range Rover fún ó sáré lọ ń dúró ẹ̀gbẹ̀gbẹ̀ side by side ló ń jẹ́ gbẹ̀gbẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ side by side side by side ló ń jẹ́ lẹ́gbẹ̀gbẹ̀ àbí kò yé yín side by side ló ń jẹ́ lẹ́gbẹ̀gbẹ̀ ṣebí Adéníyì ló ń fẹ́ ń gbà yẹn nínú tíátà ta dẹ̀ like relationship wọn mi mọ nǹkan tó ṣẹlẹ̀ mi dẹ̀ fẹ́ mọ̀ because kò sí ètò kan mi beautiful beginning nìyẹn ìgbà tá a máa fi mọ̀ akọ̀gbẹ́ pọ́ fẹ́ side by side ni lẹ́gbẹ̀gbẹ́ àbí kò yé yín lẹ́gbẹ̀gbẹ́ wá ní problem lẹ́gbẹ̀gbẹ́ tiẹ̀ side by side ti di born again sin side by side ni lẹ́gbẹ̀gbẹ́ ló ń jẹ́ side by side lẹ́gbẹ̀gbẹ́ side by side mm. lẹ́gbẹ̀gbẹ́ ló ń jẹ́ side by side àbí kò yé yín ó wá tún lọ fẹ́ kí ló kọ́ ọmọ bàbá yẹn náà èyí tó dápẹ́lé yẹn èyí tó já pélé yẹn bàbá Abẹ́òkúta ti Tóyìn fẹ́ǹsì yẹn ó wá lọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bọ̀bọ̀ yẹn side by side yẹn náà bí akáyí Tóyìn ò flaunt side by side ó lè má ní problem but òun náà lọ flaunt side by side ó ní problem àbí kan tí mo sọ yẹ yín kí ni bottom of line ọ̀rọ̀ tá à ń sọ lẹ́ni ni pé Ko ṣe àwọn ọmọ ni tíátà nìkan sìn yo gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ láìkẹ́ máa ṣe fọ́rífọ́rí Bukky wa Bukky husbandless ni husbandless ni Bukky máa ṣò fún àmọ́ ẹ̀ pé mo ti ní bọ̀bọ̀ kan kí ló kàn mí kí ló kàn mí nǹkan téèyàn bá ń jẹ nǹkan téèyàn bá ń jẹ lábẹ́ òun ló máa ń tọ́jọ́ ṣé rò bí gbogbo àwọn Dangote gbogbo àwọn olówó Èkó yẹn ṣé rò pé wọn ò ní fẹ́ máa jẹ iṣẹ́ ni wọ́n láìkí gbogbo ẹ̀yin sísí yìí bọ̀tá wò pé ariwo àwọn pípù ti pọ̀jù tí n bá fẹ́ǹsì gbogbo ayé ló máa mọ̀ nǹkan tó ṣe máa ń gbéṣẹ́ wọn lọ sí South Africa tó ṣe máa ń gbéṣẹ́ wọn lọ sí Ghana nìyẹn because wọ́n rẹ̀ pẹ́ láṣìírí wàá ṣáà ṣe nǹkan kan tó máa fi mọ̀ pé òun dó bọ̀bọ̀ yẹn ni. àbí nǹkan tí mo sọ yé yín you don't have to do that àwọn àwọn big boys Nàìjíríà yẹn wọ́n fẹ́ jẹṣẹ́ yẹn but wọ́n máa wò pé wèrè làwọn ọmọ yìí wọ́n máa lọ gbé sí orí wọ́n máa lọ kó bá wọn privacy is power God bless you privacy is power ẹlòmíì máa sọ pé mo gbé bàbá yìí síta torí mo fẹ́ fẹ́ ni kí kọ́ lè mọ ẹpọ́ kọ́ mi ni ṣó fẹ́ gbọ́ ọ ní títí ò bá gbọ́yìn kì etí ò ń bàjẹ́ ìmílẹ̀yìn tó ti gbé síta yẹn wọ́n á wá sórí ẹ̀ àwọn ti palẹ́kún tó ti ṣe wọ́n á wá sọ fún mistake tẹ̀ ti ṣe nìyẹn ọ̀rọ̀ máa jẹ́ kò fàdúrà tí kò máa sọ fọ́lọ́ pé mission tí wèrè yìí bá wa tó bá jẹ́ pé mission gidi ni ọlọ́run jẹ́ ó dúró ṣùgbọ́n tó jẹ́ pé mission pé fẹ́ wá gba òbò lọ́wọ́ mi kó sá lọ ni ọlọ́run bá mi lé pín wa pín wa yà wá you don't have to put it off there because kò tó rí kò tó rí kò tó rí òun wípé wọ́n guarantee ẹ̀ fún ẹ privacy is golden absolutely ẹ wọ́n ọmọ tó wìn ní fúdì yẹn Hilda Basi ẹ fẹ́ sọ fún mi pé ọmọ yòó ní láwọn tó ń jẹṣẹ́ yẹn ni torí gbogbo ọjọ́ ayé yẹn ìdílé máa gbé sójú kámẹ́rà ó dẹ̀ ló ní boyfriend ṣẹ́ẹ̀fù ní boyfriend yẹn o ṣùgbọ́n mo ṣọ́ọ̀ pé bí even kí boyfriend yẹn gan kó tó popular bẹ́ẹ̀ yẹn á níṣẹ́ tó ń jẹ náà ọmọlọ́mọ ẹ gbàgbé ìjọ gbogbo òdí tó ń gbé síta tó yọ síta ṣé boyfriend yẹn ló yọ fún ni kò ṣe lọ fún boyfriend yẹn nulẹ̀ but ó ń pè nǹkan kan ní coded ẹ̀yin ọmọ tíátà ẹ wake up wake up wake up wake up collect your money collect your money wake up wake up collect your money ẹ̀yin òtún ẹ̀lẹ́rọ ó gbà mọ́ ẹ ti di old cargo bíi tèmi báyìí old mama yongi ẹ ti di old mama yongi ìyẹn máa ń parọ́ ni pẹ̀lú gbogbo ilé ìgbẹ́ tó gbẹ́sẹ̀ a máa ya fọ́tò a máa ṣe bẹ́ẹ̀ tó ń bá sùn ayọ̀ dín yẹn síta báyìí àwọn wo ló ń attract kọ́lá jókòjọ́ àbúkò ìṣọmọ kàlàbà wọ́n láìkí okó bíi wèrè Abuja tó bá bàmá ègbè kó tó wá sí èkó yẹn ó fẹ́ sọ fún mi òun ò ní máa jẹ́ iṣẹ́ àwọn top government officials nílẹ̀ àbí kò ń ṣàbújá yẹn ẹ gbàgbé ẹ̀ àbí kò ń ṣàbújá yẹn wọ́n máa sọ fún yín ọmọ ilẹ̀ name your price name your price kí ẹ wò bí vive Genevieve tó fi gba gbogbo property yẹn lọ́wọ́ Abubakar ṣẹlẹ̀ gbọ́ there is no there is no lady that has no price I'm telling you why with my full mouth gbogbo pé kéèyàn kọ́ wọn máa tàn yín pé gbogbo ẹdúró ẹrù tí ìdá bá sì rú sẹ́yìn yẹn òyìn sọ pé virgin lòun tó bá virgin èmi gan virgin jù lọ bí ṣe bí ṣe ti bímọ tí mo ti tọmọ ti gbogbo mi kọjá èmi gan virgin ni ta ló kàn dín yẹn sí ta ló máa ń ṣe bíi pé ó ń ro ó jókòó lórí oko tó ń ro tó bá ń ya fọ́tò gbogbo fọ́tò ẹ̀ bí bí bí kọ́ wá bá sùn bí kọ́ àwọn ọkùnrin tó bá ń wo fọ́tò ẹ̀ mo ṣe pé àwọn ọkùnrin àwọn ọkùnrin tó bá ń wo di ọmọ yẹn wọ́n máa lọ fi sí screen saver wọn ni ọmọ máa ọmọ máa zoom ẹ̀ lálàyé tó bá fẹ́ sùn ya fọ́tò kó wá ó wà London báyìí ó ya fọ́tò kan tẹ bá rí bó ṣe yọ ìdí yẹn bẹ́ẹ̀ tó gbókò léṣò ẹ wá sọ fún mi àwọn wo ló yọ sí àánú ọkọ ẹ̀ ṣẹ́ẹ̀fù ló kàn ṣe mí ṣùgbọ́n tó bá fi bọ̀bọ́ yẹn lẹ̀ a máa wá sọ beautiful beginning ẹ̀ fún bíbáyìí àbí kò yé yín now kí ni mo fẹ́ sọ the bottom of the line of this contention is that kò sí ẹni tí ò lẹ́ni tó ń dó kò bá jẹ́ omi oní lóńdó kò bá jẹ́ tí ò ní nǹkan but stop flaunting your man ninety nine percent of women out there now they just want ibi tó tó ti jiná oúnjẹ tó ti jiná lọ jẹ wọn fẹ́ start from the beginning so when you are flaunting yours wọn gbà lọ́wọ́ wọn tún wo ojú ẹ̀ báyìí pé yes mo gbà let me tell you people don stab you at the back nowadays they look into your freaking face they look into your chest and they stab you Why they jẹ́ go jump? And when àwọn làwọn stab ẹ they don't go behind you to stab you now you don't know what is happening people don't stab behind the back tẹ́ bá she stabbed me behind the back no they look straight into your face My dear motherfucker ẹ̀ want first stab a liar. kò sí nǹkan tó máa ṣe náà ìwọ ló gbé síta tó yẹ kán con tán You can't see nǹkan tí mo ṣe bínú sí Ìyábọ̀ nìyẹn ìgbà fair. Uncle Paul ẹ lọ wo ẹ wo update mi tí mo fún jọ Money do you have to bring him out àìmọye àwọn tó Uncle Paul ti jẹṣẹ wọn náà ọkọ Ìyábọ̀ àìmọye àwọn tí Paul ti jẹṣẹ yẹn àìmọye àwọn ọmọ means àwọn mi àwọn àìmọye àwọn ọmọ ní tíátà òyìnbó tó ti jẹṣẹ yẹn ara kan tá à ń sọ pa àwọn Lollywood actress ni àwọn ọmọ ní tíátà Yorùbá Paul ti jẹṣẹ àwọn ọmọ àwọn ọmọ ní tíátà òyìnbó yẹn ṣe rí gbogbo wọn kọ gbé sórí ni bọ̀gbà táì tí Ìyábọ̀ débẹ̀ wọ́n fi wọn ayé náà ọlọ́run á jẹ́ ke bára yín kalẹ̀ o ọlọ́run á jẹ́ kẹ́ bára yín kalẹ̀ o I love relationship I love build I love relationship I love wedding but having said that when I tish ṣe secret wedding Emi ò tí ì but ẹ̀ bá ti ṣe secret wedding if I was you then you shouldn't have flaunt that guy My jẹ́ ṣẹ́yìn coded kí ló kàn mí at almost fifty forty something jimbo àṣẹṣẹ máa àṣẹṣẹ máa flaunt ọkùnrin ọ wípé kí ni ó yẹ jẹ́ àjọ máa jẹ́ra wa ìjọ tó wà máa dáa dòun àdùn bí òde dòun vamoose àgbàlagbà bí ìyàbọ̀ yìí tó ti mọ nǹkan tó ti go through lọ́wọ́ àwọn oríṣiríṣi ẹ ti jẹ́ ṣe ara yín ó wá fẹ́ òbí ṣòro bínú àwọn tó bí mi fi sílẹ̀ yẹn ṣòro bínú wọn máa dùn ni bákan ìwọ tó máa ṣe Oh! Oh, my uterus, my uterus. Oh, God, when, God, when. Love is beautiful. If I will, ṣọlá àwọn tó bá kọ́kọ́ comment here? Wọ́n ti wọ́n bọ́ ṣe máa lọ Paul. Àwọn ọmọ olóyìnbó kò ní tíátà. Gbogbo wọn bẹ́ẹ̀ bí àbọ̀ ṣe ti flaunt yẹn. Wọ́n ní Mercy Àyígbè ń flaunt. Ṣé Mercy náà fẹ́ sọ pé ọ̀rẹ́ mi ni Mercy bàbá sóò tọrọ? Ṣé ó fẹ́ sọ pé ọkùn Kazeem? Ọkùn Kazeem náà máa níṣẹ́ tó ń jẹ lábẹ́ náà. Oh, kí ṣebí kan náà lòun náà ti rí tóun náà dẹ̀ tó dẹ̀ tó dẹ̀ lọ ṣèyàwó kejì ọkùnrin kazeem náà máa jẹ gbogbo ọkùnrin ló ń jẹṣẹ má jẹ kó ẹ pé ìwọ nìkan ni love mi love mbò kò sọkùnrin tó kó ẹ kú ẹ ṣe rí ti Mercy yẹn ṣe pé ti marry and she's a second wife kò bá flaunt ẹ kí lókè mi ṣe báwọn tó dẹ bó ṣe ń flaunt ẹ mo sure ọlọ́run ọkùnrin kazeem ẹ̀gbọ́n mi nìyí o Mercy is my good good lady i, I don't talk to her but i just the fact pé fẹ́ fi ọkọ yẹn lèmi ṣe like àbí kò the fact pé fẹ́ fi ọkọ lèmi ṣe like but having said that ṣé yí Mercy bó ṣe wà yẹn òun àtọkọ ẹjọ wà nù tíátà ni ó mọ bó ṣe ń lọ àwọn tó gbóbò wọn lẹ̀ fún uncle Kazeem ń sìn gbà tó ti fẹ́ Mercy àwọn lórógo kan tó fẹ́ Mercy náà uncle Kazeem àti dó wọn káàkiri náà náà tí wọ́n sọ fún Messi pé Mercy nìkan London ni àbí woman To wà ní America, ìyàwó wọn nìkan London ni ṣebí ọmọ ní tíátà ni Mercy àti bọ̀dá Kazeem wọ́n ti mọ bó ṣe ń ṣe nínú tíátà náà ṣé Mercy máa ràn yín ni ọmọ Edo ni Mercy Mercy òun yàn tọ́lá tún gbẹ́lómi lórí Mercy lọ́la oko máa nìṣó nìyẹn kò káyé ẹ get bọ̀tọ̀ ọmọ ní tíátà jọ ni wọ́n bí bọ̀dá yẹn ṣe wà yẹn gan ṣẹlẹ̀ sọ fún mi pé àwọn ọmọ ní tíátà onídọ̀tí wọ́n ti lè máa inbox bọ̀dá yẹn gan kí Mercy gan máa kà ẹ̀ túmọ̀ yẹn ṣe pé bọ̀dá yẹn ò fresh tẹ́lẹ̀ bẹ́yẹn gbàtọ́ tí wọ́n á ń jẹṣẹ́ Mercy dàbí spam àti Benz Mercy Messi bára mu bọ̀dá yẹn wá fresh gan bọ̀dá yẹn fresh wọ́n wá fine gan sìn àwọn tí ò rí tó ò rí prospect bọ̀dá yẹn ń gbà yẹn tó ò rí pé ah bọ̀dá Kazeem kọ́ tiẹ̀ dúdú tí gbàṣẹ́ ti gbàṣẹ́ yìí mọ̀ tiẹ̀ fine rárá bí àbọ̀dá yẹn ti lọ tó sì wọn kankan tó lọ bá Mercy tó ń gbà abẹ́ ẹ̀kọ́ yẹ yín bọ̀ ìgbà tí bọ̀dá yẹn ti ń dọ́nsìn ẹ máa lọ wọ́n máa inbox ẹ̀ Kazeem káre o ó dẹ̀ ti ń fẹ́ Mercy sí òrí àwàmọ́ mo lè bẹ́ẹ̀ tiẹ̀ mi kan mi kan ni ba Mercy sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mo ní bẹ́ẹ̀ tí ẹ tẹ́ bá wo inbox bọ̀dá Kazeem àwọn mo ní sata ti kun be ton tin toast bọ̀dá yẹn àbí kan tí mo sọ yín àwọn mi ti ata àwọn bàjẹ́ gan wọ́n bàjẹ́ gan ẹ yọ mo ní sata kan tó decent kẹ́ yọ fún mi màá fún ẹni náà ní 500000 bye bye nsinsin ẹni wá sọ mo ní theater gan ní ní Yorùbá ni mo ń sọ àwọn òyìnbó àwọn tòyìnbó yẹn náà dọ̀tí gan o but ó máa kó dẹ̀ wọ́n máa ń kò dẹ̀ ni but àwọn tí Yorùbá wọ́n máa gbé wọn ní wọ́n fẹ́ ṣe fọ́rífọ́rí fúnra wọn ẹ̀dẹ̀ mọ́ pé ṣẹ́tẹ̀ yín ṣẹ̀ṣẹ̀ ń jẹ yẹn àwọn kan ti jẹ́ ẹ ṣe rí Fúnkẹ́ náà Fúnkẹ́ náà náwọn shortcomings ẹ̀ but I don't want to talk about her àbí kò yẹ yín ìwọ ni Fúnkẹ́ náà rìn tó lọ fẹ́ bọ̀dá onímọ́tò tó kọ́kọ́ fẹ́ tó ṣèyàwó yẹn Fúnkẹ́ náà ṣẹ̀ṣẹ̀ lẹ́yìn lẹ́sìn mọ́súfìlà ní kinní ló ń dó tẹ́lẹ̀ Múyìwá Adémọ́lá ló ń dó kó tó lọ fẹ́ kó tó lọ fẹ́ ọkọ ẹ̀ tó ń ṣe sínétọ̀ sí yẹn. Bíọ́lá Adébáyọ̀ I don't know about am nípa irú àwọn tí mo mọ̀ but mo sútọ̀ lání Múyìwá Adémọ́lá ló ń dó kò tí ì sí blog ńgbà yẹn Múyìwá Adémọ́lá ló ń dó kó tó wá lọ fẹ́ ọkọ ẹ̀ tó ń dó èmi mọ gbogbo àwọn tẹ́ ń sọ yìí mi mọ gbogbo àwọn tẹ́ ń sọ Yétúndé Adékọ̀yà mi mọ́ Bísọ́lá ẹ̀yin ọ̀ka ẹ̀ ṣèbọ̀ òní Bíọ́lá yẹn. Ṣọlá kò sọ̀kọ yẹ she's decent mi ìrí dọ̀tí pẹ̀lú ọmọ yẹn. Mide Martins Mide Martins No, náà orí yẹn fẹ́ gbálẹ̀ ńgbà kan tó fẹ́ ṣayọ pọ̀ wà tọkọ ẹja. Bọ̀bọ́ yẹn ló lè fẹ́ bọ̀bọ́ yẹn ẹ̀ ipò ó yà dín ní ẹ̀mú sìn. Ọlọ́ntàn gbà yẹn pé ó oh, fine bọ̀bọ́ yẹn ó pọ̀ ju bọ̀bọ́ yẹn lọ ṣẹfẹ́ gbọ́ But when they were with bọ̀dá tó fẹ́ lé ni ẹ̀ kílé tó lọ bọ́ sọ I, yẹn. Bọ̀dá yẹn was there for her when the mother was there. but Ìgbà tí màmá yẹn kú Me fún mi. your coco, but that to fall, I falà yẹn ló wà pẹ̀lú ẹ̀. Kí mọ́ mi ẹ̀ tó kú but I, pé bọ̀dá yẹn ti máa sọ pé òun láìka ọmọ wọn. Ó dẹ̀ ipò wà ń bẹ̀ fóun. Ó dẹ̀ fẹ́ ó I. Oh, bọ̀dá yẹn. that wá dàgbà tán. Àgùntàn wọn coco yet tán. Oh, come bọ̀ báyìí. Mo ní ẹwẹ́lẹ̀. Bọ̀dá tó lówó tó wà òkè. Okay, wọ́n bá sọ̀rọ̀. Etí inú etí inú wọ́n fi sínú ilé ẹ̀ padà àbí kò yẹ yín so Bíọ́lá Adébáyọ̀ ok èèyàn káàbí mo ẹ ọmọ yẹn wà rí ó look reserved wọ́n ní what of Bukky Jesse mi lọ́kọ husbandless ni mi mi lọ́kọ ìgbà Ṣàngó òde mi mo sọ fún mi mi mi mi kì í ṣe saint mi kì í ṣe saint mo kàn díṣẹ́ Ọpẹ́yẹmí Ayọ̀ọ́lá bàbá kan ló ń jẹ iṣẹ́ mi gbà yẹn ọ̀rẹ́ mi ni bọ̀bọ̀ yẹn kó tó márì yẹn tó márì yẹn bàbá kan ló ń jẹ iṣẹ́ Manchester mi ìfẹ́ dárúkọ ọ̀rẹ́ mi ni bọ̀bọ̀ yẹn bíbá bọ́ mi ìbú gbogbo wọn o èèyàn kan nìyẹn máa fẹ́ Bímbọ́ Thomas ìyẹn kọ́kọ́ ìyẹn ló bímọ fún Wàsíù Wàsíù sọ fún pé kódẹ́ẹ̀dì lòun fi ọmọ yẹn Wàsíù Wàsíù Wàsíù Àyìndé àníkọ́ ti tẹ̀ka mi wọn pọ̀ lẹ́nì táwọn ẹjí ṣe fi ní ọkọ ọlọ́kọ mà nìyẹn gbà ń bì ọkọ tó sìn tó sìn ò fẹ́ bọ̀bọ̀ yẹn ààbò ẹ̀wọ̀n mi ṣe ń pàtọ̀ ó yẹ máa fún mi lówó ẹ jẹ́ fi pépà mi sílẹ̀ sọ́ọ̀rì tí mò ń fún yín lọ́fẹ̀ẹ́ yìí kò jẹ́ kí n fún yín lọ́fẹ̀ẹ́ Wùmí torí ọlá ọkọ Wùmí ó dàbò ní tíátà náà ni àbí ah, Bímbọ́ ṣìn Bímbọ́ ṣìn ọkọ wọn ti kún sí àbí ẹ ṣùgbọ́n ọkọlọ́kọ náà làwọn náà fẹ́ ọkọlọ́kọ ló fẹ́. èèyàn <laughs> kan ní this woman know most of the ó ní mo mọ gbogbo àwọn tí àwọn oníbi ò bá ti ata ẹ mọ̀ mí ni ẹ mọ̀ mí mo sọ fún yín pé mo ti wà Ṣàngó Òde ni mo wà tẹ́lẹ̀ kí n tó má rí so I know a lot story tí gbogbo yín ò mọ̀ gan mo mọ̀ mo kàn máa Bisola Badmus I don't know a lot about her I don't know She ló mọ bí bọ́tọ̀mọ̀s yẹn ṣé mo bí bọ́tọ̀mọ̀s àbí Bisola Badmus mo ti mix ẹ̀ up ìkọ́nu wọn ṣá ọmọ owó ọmọ Wàsíù ni Wàsíù dẹ̀ ti sọ fún pé kó má jẹ́ kó mọ̀ pé òun lòun lọmọ yẹn kó máa jẹ́ kọ́mọ yẹn jẹ́ bàbá kọ́mọ yẹn máa jẹ́ orúkọ ọkọ ẹ̀ bọ́ṣẹ́ mọ̀ ara kẹ́ máa gbé nǹkan síta iná nìkan mọ̀ ó ṣàṣe bí ọ̀rẹ́ ìlú ok Bisola Badmus òun náà ni baby mama not Bimbo Thomas Bisola Badmus Wàsíù fẹ́ tọ́jú ọmọ yẹn Wàsíù sọ fún pé kó má jẹ́ kẹ́nìkan kọ́ mọ̀ pé òun lòun lọmọ yẹn but ibi ta ti ń sọ̀rọ̀ fún ara ta ti ń ṣe ó lọ jẹ́ kọ́mọ̀ wọ́n tún àṣírí síta bínú ṣe bí Wàsíù nìyẹn tí ò wo omo yẹn mọ́ o a òjò pa gogo ọmọ ẹgbẹ́ àwọn Kúnlé yẹn ah ojo pagogo wife is decent she's decent mm Bisola Badmus ni mo sọ ṣé Bisola Badmus ni ẹ eh, òun ni òun ni mo ṣáà mix ẹ up Wàsíù dìídì sọ fún ni pé Láìdé Oyèdèjì ìyẹn ìyẹn ìyẹn <laughs> wọn ti gbóbò yẹn gbóná lẹ́kọ̀ọ́ àbí yẹn kọ́ lórí máa sọ pé i need a husband no tó máa wá sórí kínní ẹjọ jẹjẹ ká sọ̀rọ̀ àwọn living things mi sọ̀rọ̀ àwọn non living things mo jẹ́ Afọláyan very decent àwọn yẹn ní ìtẹ́lọ́rùn ni ìtẹ́lọ́rùn làwọn yẹn ní Láìdé Bákàrè ìyẹn èmi ò mọ̀ ń pa yẹn o a ní gbogbo wọn madam ṣàjẹ àwọn dádì mi tó ń ṣe tíátà mo ti gbàgbé orúkọ dádì mi yẹn dádì mi yẹn fine man but ó ti dàgbà àwọn lọkọ madam ṣàjẹ mi tẹ ẹjẹ wá wò kí ló tọ́ ṣe lajú lẹ̀ tí madam ṣàjẹ dẹ̀ ṣe tọ́wọ́ lajú sódì ẹ madam ṣàjẹ mo ti sọ fún yín ẹ calm down calm down ma mo like yín gan because ẹ ma ẹ wà funky but ẹ ma wo ṣe sí Ṣọlá Ṣóbọ̀wálé aṣẹ́wó tó rẹ mẹ́kà màmá tí bẹ̀yù fún ní gift lánàá yẹn tọ́lá ọládòkun ah mama like uma ye yẹn o olado kun ah mama yìí ò ní bọ́ta tọrọ owó ayé ẹ̀ ló wà kò ṣe yánmọ ìyá ṣájẹ́ ẹ ti ń wá ń tajù ṣé tó ti ń pa yín àwọn ọmọ pa yín lè náà ló máa rọ́bìṣì yín ìyá ṣájẹ́ o iye sáré ti wà níta wọn ti tẹ́lẹ̀ wọ́n wà on calm but sí ọkọ̀ máa ń ṣe tutututu ẹ wọ àwọn aṣẹ́wó tó lè mẹ́kà náà ẹ wọ ṣọ́tà ṣọ́bọ̀ wálé àwọn sẹ́ẹ̀tì ń yẹn ìyá ọmọ tó ń kọ́ mi yẹn bó tẹ̀lé pé yẹn ti gbé ó ti wà ní amẹ́ríkà sí ẹ wọ àwọn sẹ́ẹ̀tì ń gbà yẹn nàyà ṣájẹ́ ẹ kàn lọ lajú sódì ọkọ wọn dẹ̀ fáìn gan o ẹ ti mọkọ wọn mo ti gbàgbọ́ orúkọ ọkọ wọn tó ọkọ yóò sọ̀rọ̀ ẹ calm down ẹ calm down ẹ ṣàrẹ̀ ṣe yá àwọn girls ẹ calm down ẹ jẹ́ ká possible mi very reserved bẹ́ẹ̀ yín fún ọ níwó lánàá náà màmá yẹn ní kó kọjá yìí kò ní bọ́ta wá tọrọ owó kò ní bọ́ta wá tọrọ owó kò ní bọ́ta máa ṣe yánmọ̀yánmọ́ ìyá rainbow yẹ ẹ wo ìyá rainbow náà náà ìyá rainbow ju gbogbo wọn lẹ má jẹ́ ká fi ìyá rainbow wú ẹ má jẹ́ ká fi ìyá rainbow wé gbogbo wọn àwọn sẹ́ẹ̀tì wọn mo sọ ẹ madam ṣájẹ́ um, ìfàlíwèrè pé ẹ wo fàlíwèrè pé náà ìyá ṣájẹ́ kan dìde lẹ́sìn ó kàn ń ṣe tòtòtòtòtò no mo ti sọ búkì ráì tó ṣẹ̀ṣẹ̀ wọlé ni ẹ jẹ́ ká máa lọ ẹ̀hẹ́n mo fẹ́ sáré sàn kankan so Wùnmí tó sọ pé iṣẹ́ ẹ ló ṣe ò gbowó lọ́wọ́ ọkùnrin kankan ò ṣe kíní kan kíní kan Wùnmí ẹ̀yin lẹ ṣe ra yín bẹ̀ even kí kí even kí kí kí MC Olúọmọ kó má fún yín lówó gan kó má ṣe nǹkan tó ṣe yẹn fún yín ọmọ sọ pé òun ló ṣe fún yín ni wọ́n sìn ó sọ pé seven years ago ó sọ pé seven years ago ló ti sanwó Wàsíù ìwà tẹ́lẹ̀dá ẹnìkan lẹ́mọ̀ because àwọn ò mọ yẹn ó dẹ̀ lè ti sanwó ìṣẹ̀lẹ̀ pé ó lè ti sanwó yẹn fún seven years ago but just because ó ti associate ara ẹ̀ mọ́ MC nsìn ó sọ pé MC ló gbà fún jẹ́ ǹdẹ̀ sọ fún ẹ̀ nǹkan tó ṣe sọ pé MC ló gbà fún ẹ ni pé tó bá pe Wàsíù sí pàtí Wàsíù máa bèrè roll call àwọn tó ń bọ̀ ń bẹ̀ tó yẹ máa ṣe wọn àwọn tó tó léyàn tó ọmọyàn gidi ẹ̀ tó lọ ń pe Wàsíù tí Wàsíù bá rí roll call kò ní wá pàtí ẹ̀ tó bá dẹ̀ máa wá tó bá ní roll call tó bá fẹ́ ṣàánú ẹ̀ á sọ pé òun máa kọ́ wọn tó ń wá òun lẹ́fà máa ń rí tó yẹ pé àwọn tiẹ̀ máa ń tẹ̀lé lẹ́yìn tó máa ń lọ patí yẹn wá sí òní wá sí patí yẹn Wùnmí tí ò bá ṣe MC ó lè jẹ́ wo lo sanwó yẹn ìwọ náà wo o sọ pé o ti o fẹ́ ṣe tòkú màmẹ́ láti seven years ago ló ti pé Wàsíù tó sọ pé òun ò ní time ó wá dúró fún seven years yẹn ẹ tí Ajídára wà ń bẹ tí tí kí ló kọ bọ̀bọ̀ yẹn náà ó ní parí báyìí ọmọ Òṣogbo tó máa ń kọrin yẹn kí ló kọ ẹ̀ náà bọ̀bọ̀ tó ní parí yẹn tí bídèmí bídèmí wà bí ẹ̀ bídèmí alọ́ba bídèmí aṣáà máa fò ṣáni ẹ̀sán bídèmí kọ́rì ní sí ṣòkòtò ẹ̀ díẹ̀ ṣòkòtò máa ń táìtì mọ́ òun àti gbẹ́njó ṣòkòtò wọn máa ń fún wọn mọ́dì wọ́n dẹ̀ máa ń fò gan tó máa ń fò ń dọ́kọ̀ sí ṣòkòtò wọn bẹ́ mo ṣàwò wọn kúkú wọ boxers kábàárì lágbàlagbà kábàárì lògbòlògbò bídèmí ó ga ó sì gbọlẹ̀ mo kù pé bí kò gbogbo ẹ̀ ṣe sígbọlẹ̀ nìyẹn àwa wọ ṣòkòtò tight wá tá ìtì ẹ̀ á ṣáà máa fò gbogbo ojú Bídèmí Alọ́ba ó máa máa fò ní ó máa máa fò ní ó máa máa fò ní. seven years ó fẹ́ ṣe tòkú màmẹ́ ẹ̀ seven years ló ti sanwó fún Wàsíù ṣe é ṣí èrè ni seven years lẹ ti sanwó Wàsíù Wùmí irọ́ ló pa ń bẹ̀ yẹn Wàsíù gan ò lè rántí ẹ̀ e sórí nǹkan tó ṣe ń sọ pé MC ló eh, òǹdó MC nìyẹn wọn mi ó ná ti pé Wàsíù láti seven years ó fún end date ó dẹ̀ dúró fún seven years orí gbogbo ẹ̀yin tẹ́ ṣe bẹ́ẹ̀ orí yín ti burú seven years Wàsíù àwọn tiẹ̀ tó jókòó pàtí ẹ̀ ló máa serenade kò ní serenade yín orí pé mẹ́wàá ló gbójú sókè ló ń wò lókèlókè má lọ sọ́dọ̀ Wàsíù má lọ sọ́dọ̀ ẹ̀ o. Miami àbí kí ó kọ abọ́pẹ́ wọn àtùpà pálọ̀ Miami náwó ẹ̀ bẹ́ẹ̀ sìn yo Miami ò dé gbádùn o ṣé bẹ́ẹ̀ pẹ́ Miami agbára ló fi wọlé ọkọ ẹ má súnmọ́ wá sí tẹ́lẹ̀ wọ́n ṣe wo wọ́n wá sí lórí stage lánàá tó ń ṣẹ́jú tó ń ṣẹ́jú sí kí ló ń kọ ìyàwó wá sí tuntun yẹn àtùpà pálọ̀ kí ló ń kọ wọn kí ló ń kọ wọn ẹ̀ dẹ̀ sọ fún mi miami ni mo pe àǹtí yẹn kí ló kọ àǹtí yẹn ẹ sọ fún mi ẹ̀yin sọ ẹ̀yin sọ olówó lẹ́yìn báyìí ẹgbẹ́ yìí ti sún ẹjẹ́ àwọn àlọ́ láàárọ̀ monday ah! àwọn ọmọ nàìjíríà láìkí àpòkó one thousand six ló wò mí láàárọ̀ monday emmanuela agbára ni emmanuela fi wọlé ọkọ o wùnmí gbogbo èyí tó to lẹ́bẹ̀ẹ́ tó wọṣọ wọn fẹ́ dà tó dúró sókè tó wọ́n wojú wàsíù tó ń ṣe wàsíù ṣàǹṣe wàsíù mọ bó ṣe máa kì í ìbẹ̀rẹ̀ ti máa mọ̀ pé wàsíù ó ṣẹ̀ṣẹ̀ lọ MC ló bá pe Wàsíù yẹn ẹ lọ wo fídíò yẹn dáadáa Wàsíù ọmọ bó ṣe máa kì Wàsíù ṣàṣẹ ṣe ọmọ rẹ ọmọ rẹ o ọmọ rẹ àgbẹ̀yìn rẹ wùmí wùmí ìlú Òṣogbo láwá o ìlú Òṣogbo bàdá jẹ́ gògúwè dúró síbẹ̀ ìyẹn náwó náwó ó yá fáwọn ọmọ ìlówó kó máa ná bẹ́ẹ̀ ni wùmí wòkè wùmí ṣẹ̀ṣẹ̀ rí Wàsíù ni tó sọ Wàsíù tó sọ di tó sọ di Manchester City statue tó wá wo Wàsíù bí statue ti Dayo Amusa gbé lọ fún statue statue tí Dayo Amusa gbé lọ fún Wasiu yẹn ó dàbí statue Agunrosi ó dàbí statue Abbatu koli. <laughs> Dayo mo like Dayo Amusa fun nǹkan ẹyọ kan péré obìnrin kọ kọ́lọ́n bá mi gbógo fún ni tí n bá gbọ́ orin èèyàn tó máa tó máa tó máa lókìkí láyé má mọ̀ kọ́lọ́n mi gbé òkìkí fún Dayo Amusa ó ṣẹ̀ṣẹ̀ release orin kan orin yẹn dùn gan kọ́lọ́n bá mi gbógo fún mm, ó ìwà lágijù wọn gbóhùn ẹ̀ mm, èdè mi yé mi Dayọ̀ ibi orin ló máa ti là ó ní ọlà máa ń yá ta bá rẹni ta máa bá là Dayọ̀ Amusa ò tí rẹni tó máa bá là nídìí iṣẹ́ orin ó ń kọrin ọmọ orin kan o Dayọ̀ Amusa mọ orin kan ó rí ní sọrin kan five minutes mo fi gbóhùn yẹn mo ní no this girl I can see her up there but it, ọlọ́ọ̀la ò lè là tá àbá rẹ ni tá máa bá là Dayọ̀ Amusa ò tí rẹ ni tó máa bá là ibẹ̀ ẹ̀kọ́ mò ń lọ vision tí mo rí sí nìyẹn máa sọ fún ẹ jẹ́ ká máa sọ lọ Wùnmí wá ń wo Wàsíù lókèlókè bíi statue ti Dayọ̀ Amusa fún Wàsíù ẹjọ́ statue ti Dayọ̀ fún Wàsíù yẹn sórí <laughs> goslo Maryland ló ti ra ni àbí ìtọ́wò kù ní ìtọ́ṣe ẹ̀sìn àwọn àwọn àrò mẹ́ta tó wà ní welcome to Lagos yẹn ẹ lọ padà wo fídíò yẹn ìgbà tó gbé statue yẹn dọ́dọ̀ Wàsíù Wàsíù wo báyìí Wàsíù tún bìdà àwọn sà it is for me Wàsíù ní yes sir yes sir. ó dàbí àwọn ọmọ sí péjì mi Apoko TV la máa máa pè Apoko TV Wàsíù ní hàn hàn hàn hàn is this for me? Ibẹ̀ mo ti kọ́kọ́ rẹ̀. Ìgbà tí wàá ti ní, is this for me? Ibẹ̀ mo ti kọ́kọ́ bú sẹ́yìn pé, ah, ah, ṣé òun pé wọ́n lọ gbé wá ni? Mo wá lọ wọ sátú yẹn dáadáa lóòótọ́. Mo rí pé. Mo rí pé Bàtìmá Kọ́ni, Bàtìmá Kọ́ni lọ ṣèṣì ta fún Dayọ̀ Amusa. Ṣé ìtọ́bọ́dún ibẹ̀ náà? Dayọ̀ tó bá ma ẹ má jẹ́ tún ẹ statue tó fún Wasiu yẹn kò jọ kò jọ wá àgún ìròsì àtàbàtú akọni. ẹjọ́ tó bá ti mú lẹ́tà wa ẹ sọ pé mo ò back to send ma fi ṣe. fẹ́ pé Wasiu kò lọ́nà fún ní Wasiu bí Dayamusa ṣe pé ẹ̀mọ̀ ó ń catwalk lọ ni ó ní káwọn tó ń fídíò yẹn máa fídíò náà ṣe oh Dayamusa give Wasiu Wasiu is statue èèyàn kan ní àti ẹ̀ gbádùn rárá o ò gbọ́ sórí mi ni mo ní sátífíkẹ́ẹ̀tì ẹni tí ò gbádùn lé o ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mo gbádùn ni mo ní sátífíkẹ́ẹ̀tì wọ́wọ́ mi wọ́wọ́ mi mi lè yíjọ́ sí yín ni abẹ́rẹ́ tó fún mi dọ́gba yẹn ni ọgbà àwọn tó ti fún mi sáfíkẹ́tì wèrè wá ní mo gbádùn ó yẹ ṣe mọ ní. ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ ọ̀rọ̀ statue kan mò ń sọ sí i. Triple Adébísí àbúrò mi kẹ́mi máa pè ẹ̀ ṣe máa pè ìṣẹ́ gbọ́ mo miss call yín lánàá. <laughs> wo Wunmi ó wá dúró sílẹ̀ ó náwó fún Wàsíù ó dúró sílẹ̀ ó náwó fún Wàsíù ó wá wòkè Wàsíù àtúwò wùmí wùmí wọn ti ẹ wọn ti ẹ ṣòkòdà ọkọ bọdà ṣẹ́gun mo tẹ láìkì bọdà yẹn mo tẹ yẹ pé wọn ké sínú bọdà ṣe Ọlọ́run mo láìkì bọdà yẹn mo kàn láìkì bọdà yẹn naturally Ọlọ́run nígbà tí mo ti máa ń wò wọn mo ti láìkì wọn Ọlọ́run á fèrè síṣẹ́ wọn ẹ padà lọ báyàwó yín ẹ̀yin ọkùnrin burúkú ọ̀rẹ́ ìyàwó yín lẹ lọ fẹ́ And ẹ wá ṣe mr and mrs ẹ rí pọn ti fo ọ ti jẹ ojú yín sìn ẹ máa padà sílé ń sìn ẹ ní pa àwọn ìyàwó ilé yín ré àwọn ọmọ àwọn ọmọ tó ti lo káyámátà fún yín òbò tẹ́ ẹ̀ bá ti lè do naturally tó yẹ pé káyámátà lọ fi ń do yín kò ń ṣòbò tó bá ti rọ́mọ ilẹ̀ tó ń kí nǹkan bòbò tó fẹ́ do àbí tó bò ẹ́ dùn bí ṣúgà kò ń ṣò kò natural everything has to be natural. Wùmí wá ń wò Wùmí jẹ́ tètè sọ fún ẹ o Emmanuela tó wò yẹn báwo bí pé fìrìgbọ́ ẹ̀ ò sílẹ̀kùn o agbára ló fi má rí o orí èèyàn tó jẹ́ pé it's almost fifty ó lọ ń ṣèyàwó nàkàníkàì ó lọ ṣe nìkáì o wa ló fẹ́ gbọ́kọ̀ ẹ̀ wọ́n mi mẹ́wọ̀ bẹ́ẹ̀ o wọ́n mi mẹ́wọ̀ bẹ́ẹ̀ o ìmọ̀lẹ́lẹ̀ ò gbádùn o sórí títí ọmọ get inside ní títí nǹkan tó ṣe gbọ́kọ̀ lọ́wọ́ ẹ̀ nìyẹn sórí Emmanuel tó wọ yẹn àwọn yẹn ti wà lórí street lati do yìí o àti wà ashimiu àbí kí ló ń káìsì wọn lọ́bẹ̀rẹ̀ o àti Emmanuel ò gbádùn o sórí títí ọmọ get inside ni gbogbo ìgbésí ayé ìlú òyìnbó ló ti lò ọkọ òun lóyìnbó ọmọ olówó gidigidi gan ni ó mà wọn tán gbèdọ mọ get inside get inside ní títí ani Titi máa Titi. Titi. get inside ni sori manuela yẹn kò gbádùn rárá ó yí pé bàdá wà sí ń behave ara wọn sí ni ó yí behave bàbá rí wèrè kan tó gbé bò tó gbé bàtà pé bàbá wà sí òun fẹ́ ṣé wọ́n ti ti ti ti ẹni blogger ti gbé pé wà sí òun dóko kọ̀ọ̀kan ó rò bójú kékeré ni kí ọ̀fà gbàrà mari at fifty kó ṣe kó ṣe nìka Can't káàntì fifty ọ̀hún lè kò sí kankan tó fẹ́ ṣe fúnra wọn wọn ò dábọ̀ tó fẹ́ fi fúnra wọn kọ́kọ́ wà gbádùn ni ó wà lọ ń wòkè ó lọ ń wòkè ṣòwò kè tó wò yẹn tó bá jáde sọ̀rọ̀ ẹ̀ ó tún wọlé yẹn mọ́jọ́ yẹn lẹ́yìn kí wàá sí máa kọrin fún ẹ kó máa wọlé òun wòkè ẹ òun wòkè Emmanuel àyàn ò gbádùn o gbogbo àfi gbogbo ara bẹ́ẹ̀ jà ni èèyàn èèyàn lọ ṣe nìkáì ní age fifty lásán ló pé ni o oh, ẹ máa sọ pé fìrìgbọ̀n sílẹ̀kùn fìrìgbọ̀n manuela tó bá bù ẹ́ sórí ibi tí wọ́n parí sí yẹn àárín tí wọ́n wà yẹn tó ti bẹ̀rẹ̀ yẹn ibẹ̀ ni tiẹ̀ máa ti bẹ̀rẹ̀ àárín tí irun Emmanuel parí sí yẹn ibẹ̀ ló ti máa wo bẹ̀rẹ̀ kó yá mọ̀ wọn rẹ̀ so kí ni mo fẹ́ sọ lọ́rọ̀ kan bone of contention ni pé nǹkan tó ṣe ń tàgé sí mọ́ gbogbo yín ni pé and my straight bullets don't enter Emanuela. Gbogbo wọn lè fi mí ṣe nǹkankan. Wọ́n mọ̀ pa ṣe joking. Ṣé ń gbọ́ mi. So gbogbo yín nǹkan tó máa ṣe ń tag yín mọ́. Ewo Ewo ẹ wo ọmọ ẹ yìí ọmọ Ẹdó yẹn. Tí MC Fenjo sí. Ṣé mọ̀ pé the fact pé MC no jalè. Baby ẹ dẹ̀ wà ó wà made. Bí a contract to kàn wá ló ṣe lọ do MC ngbà. Ṣé pé ó yín claim pé MC náwó fún girl yẹn ẹni sí làwọn náà ó lè dánwó fún bó ṣe wọn bó ṣe ń àzùm bó ṣe ń the fact pé wọ́n mọ̀ pé MC bùjẹ́ bùdànù ni so gbogbo ẹ̀yin tẹ́ máa ń flaunt MC ẹ mọ̀ kẹ́ tó máa flaunt honestly you have to be careful ẹ wo gẹ́ ọ̀kan báyìí kí ló ń pè yẹn tó yin akọ́gede kí nìkan akọ́gede ìyẹn náà wà ń patí wọn míì lánàá ẹ mọ̀ pé káwọn ọmọ ẹ̀ wá sílùú òyìnbó ńgbà kan tó wá ṣe vacation ṣe bá gbọ́ pé òun náà ti MC ń dóhun náà ipò MC ló ló gba first class ticket yẹn fóun àtàwọn ọmọ ẹ̀ just because ẹ fori fori, fọ́rífọ́rí ṣé kẹ́mi kórede ló ń jẹ́ òun náà ni ṣé wọ́n ti pọ́ ó máa ọmọ ẹ̀ wá fún sọ́mà ní UK tó wà ní first class tó flaunt ẹ̀ ṣe bá gbọ́ pé MC on ń dún MC pé MC ló ló ra ticket yẹn fún ṣe ẹ̀ kó lè má MC ló ra ticket yẹn fún ó lè jẹ́ òun ló ra fúnra rẹ̀ but the fact pé wọ́n ti wọ́n ti associate ẹ̀ mọ́ MC àbí kò yẹ yín MC ló máa sọ pé ó ṣe fún so bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn mm, so gbogbo yín àti èyí tó ń fólówó nǹkan tó bá ti mú ẹ tó ń fólówó tó ń flaunt olówó anything tó bá ṣẹlẹ̀ wọ́n máa lẹ́nu yẹn ló rà fún ẹ àbí kò yé yín tó bá ti ń flaunt olówó anything tó bá ṣẹlẹ̀ wọ́n máa lóhun ló ṣe fún ẹni àbí kan tí mo sọ yé yín so we have to be careful we have to be very very careful we have to be careful àbí kan tí mo sọ yé yín we have to be very very careful ẹ jẹ́ ká fi mo kàn shipping ọ̀rọ̀ kan ni mo rí táwọn olórí burúkú kan àwọn aláyé bàjẹ́ tó ń gbé aṣọ kan kiri lánàá tó sọ pé bàbá Mohbad pé aṣọ ọmọ ẹ̀ ló ń wọ̀ bàbá yìí ti sọ máa lọ wá fídíò yẹn máa wá play fún yín tí bá wá ṣe show bàbá Mohbad ti sọ̀rọ̀ ẹ rí pé ọmọ òun tó bá wọ ṣọ́ọ̀kù ó máa ń fún òun níbi táwọn close dé nìyẹn ó lóun máa ń wọṣọ ọmọ òun kí ni problem ẹ̀yin olórí burúkú iná ṣé bella shmurda tọmọ mohbad ní kó tó wọ singlet mohbad bó ti jẹ́ pé singlet yẹn ò gbà ṣùgbọ́n yìí wọ singlet yẹn ta ni ò bá wọṣọ ẹ̀ jù mo ti gbé fídíò kan sílẹ̀ ní wọ́n béèrè lọ́wọ́ mohbad pé orin wo ló máa ń gbọ́ jù láyé ẹ̀ ó sọ pé bàbá òun ni first fan òun olórin bàbá òun lòun máa ń gbọ́ kò sọ pé òun gbórin Naira Marley tó sáìn ẹ̀ gan kò sọ pé òun gbórin àwọn olóyìnbó yẹn ẹ lọ fídíò yẹn wà lórí wọ́ọ̀ mi wọ́n bí nínú interview yẹn wọ́n lórí wo ló máa ń gbọ́ jù ó lórí dádì òun ni only because my daddy is, is a musician ó dẹ̀ sọ matter of fact ọ̀dọ̀ dádì òun lòun ti kọ́ orin ó lóun ní album kan tóun àti dádì òun ṣe gan pé òun ò tí release ẹ̀ mo dẹ̀ mo rò bí pé release orin yẹn kó tó kú bàbá yẹn ti sọ pé òun àtọmọ òun five and six lòun Olamide orí ẹ ti bàjẹ́ ẹ̀yàn apọ̀kọ̀jayé get off this case which case did you think I'm, um, I got paid for doing the case my page is not monetized I'm doing it because I'm just I'm just doing it to put my voice there Anyway, return, tẹ́ ń bú ni bàbá yẹn ni get off this case Bukky which case àbọ̀sọ́wọ́ ẹ pé mo gbowó ń di ẹ̀ ni kẹlẹ̀ búlì ẹ̀ dáadáa wàá ti mọ̀ wọ́n náà ibi ẹ̀ láì ní ẹ̀ lẹ́tí máa mọ̀ ẹ́ má pé má pé ajá tó ń lọ yẹ kó wá gé ẹ̀jẹ̀ ń sìn ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa lọ ṣé nǹkan tí mo sọ yẹ yín ó ń ṣẹlẹ̀ dáadáa náà bàbá ń wọṣọ ọmọ ọmọ ń wọṣọ bàbá ẹ̀ kí ni bígì kí ni bígì èèyàn máa toko wá mo ń béèrè lọ́wọ́ ni bàbá yẹn gan organize láti wọṣọ ọmọ èèyàn lórí burúkú bóyá aṣọ ọmọ ẹ̀ tó ń wọ̀ gan ló ń jẹ́ kó máa ní mẹ́mórì ló ń jẹ́ you know ẹ mọ̀ nǹkan tí kìíní àwọn olóyìn burúkú tó lè sọ̀rọ̀ yìí ẹ lọ wọn dáadáa o tọkọ ti já wọn lẹ̀ tán lọ́kọ bíi tèmi yìí yo. bọ́ksà ọkọ wọn àwọn bọ́ksà ìdọ̀tí ọkọ wọn gbọ̀ngbà tó ń dóko tó ń bímọ bọ́ksà ọkọ wọn to ti dọ̀tí yẹn to bá ti lọ wọ́n máa mú wọ́n máa mú sùn báyìí ni o wọ́n ń wọṣọ ọkọ wọn o àwọn onídokúdo yìí o wọ́n máa wọṣọ ọkọ wọn wọ́n máa wọ tracksuit ọkọ wọn àwọn bíi ìsìn ọkọ wọn ni that doesn't mean anything ẹ wá sọ pé bàbá yẹn ń jogún ọmọ ẹ sẹ́yìn lè fẹ́ jogún ẹ ni mo bí yín ṣé ilẹ̀ fẹ́ jogún ẹ̀ ni mo bí yín ni ṣé bella shmunda ló jẹ́ kó máa wọṣọ ẹ̀ àbí bella shmunda wọ singlet ẹ̀ bàbá yẹn kàn lè wọ bàbá yẹn ti sọ ibẹ̀ lẹ́sìn mọ́ pé bàbá yẹn ò ń parọ́ bàbá yẹn ti sọ rí pé òun máa ń wọṣọ ọmọ òun ẹ lọ wò ó dáadáa bàbá yẹn ti sọ àdìsí aṣọ aṣọ ọmọ ẹ ló wọ kò ṣáà ń ṣaṣọ àlè ẹ̀yin ò ṣáà ń ṣaṣọ bàbá ọmọ ti yín wọ abẹ́rí wọ àwọn olófo àwọn ẹtẹ́nìkan kò bí aṣọ ọmọ ìṣáà ló wọ̀ bàbá yẹn ọlọ́mọ yẹn kí ni ọmọ jó wa ó lè máa wọ̀ láti just ó ní nǹkan tó máa ní reason to fi wọ̀ ẹ̀dẹ̀ ti lọ crop aṣọ ẹ̀ tí kiri ẹ̀yin olórí burúkú ṣẹ́gun bí yẹn máa stop wa ni we are unstoppable until we get justice ẹ bá mi bèrè ṣé Bella Shmurda wọ singlet ẹ ẹ ṣe lọ gbé bella singlet Bella Shmurda kẹsọ pé kí ti Bella Shmurda wọ ìjọ tí Bella Shmurda ìjọ tí Bella Shmurda wọ singlet yẹn gbogbo yín lè celebrate ẹ pé ó ń show love bàbá yẹn ti kọrin látàná sí bàbá yẹn ti kọrin méjì mẹ́ta Bella Shmurda kò gbé chat bàbá yẹn o dẹ̀ sọ pé o love ọ̀rẹ́ ẹ o mọ̀ pé bàbá yẹn ń kọrin Mohbad dẹ̀ ti sọ fún ẹ pé òun àti bàbá òun ṣe orin tí ò tí jáde ó ti ẹ̀ bá wọn wá orin yẹn kó bá wọn gbé síta Bella Shmurda ó fi òkìkí Mohbad ń promote ara ẹ̀ ẹ̀yin ò ṣe gbé ìjọ tí Bella Shmurda wọ singlet Mohbad gbogbo yín celebrate ẹni bàbá yẹn wá wọ aṣọ ọmọ ẹ ẹ sọ pé ó fẹ́ jogún ọmọ ẹ òun ló pa ọmọ ẹ ẹ máa pa ọmọ yín tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀yin ìkà ṣe fẹ́ pa bàbá yẹn kí ló ṣe fún yín kí ló ṣe fún yín let sleeping dog lie Baba is not a suspect. Baba is a witness. Ẹ you bàbá ní bàbá sílẹ̀. Baba yẹn mi sọmọ ẹni. Ṣé ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí? Ọmọ yẹn ọkùnrin ẹ̀ kí wọ́n tíṣẹ̀ tí mi. Eh gbà mí. Ẹnì wọ̀ ìgbà tí òṣèpá ẹ̀wọ̀ jáde inú ilé lẹ ti wọ̀ ẹ̀ dẹ̀ sọ́ di bàbàrà ó wọṣọ ọmọ ẹ̀ ó fẹ́ jogún ọmọ ẹ̀ ṣégun ìyáláyà bàbá bàbá lakú yín ló fẹ́ wá jẹ ni ṣógun ìyáláyà yín ló jẹ ni ṣèbógún ọmọ ẹ̀ ló jẹ àbíyàwó bàdì òjogún ọmọ ẹ̀ tó sọ pé ọmọ kú Tóyìn ní comfortability láti máa láti máa lọ jókòó sínú ilé yẹn tí spirit ọmọ ò dẹ̀ bá lẹ́rù ẹ ti mọ pé kò ní kò ní kò ní blood connection pẹ̀lú ọmọ ẹ̀kọ́ ọmọ yẹn tó kú tí ọkọ màmá Mohbad fi balẹ̀ tó lọ ń jókòó sínú ibi tọmọ ẹ̀ kú sí yẹn ẹ ti mọ pé kò ní kò ní kò ní kí lè máa pe kí ni kíyàn ní nǹkan kíyàn súnmọ́yàn gbágbá kíyàn súnmọ́yàn gan ẹ ti mọ̀ pé ìyá Mohbad kò ní kò ní ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin àti ìyá àtọmọ kọmọ yẹn tó kú tí ò bá ṣe bẹ́ẹ̀ ni kò jẹ́ kí ìyá Mohbad lọ máa jókòó sínú ilé yẹn báwo ló ṣe wà comfortable mbẹ ajẹtàárọ̀ ajẹtọ̀sán ajẹtalẹ́ atúwàbáyà bond God bless you sister Fumilayo. Iya Mohbad ẹ sọ pé kò ní bond pẹ̀lú Mohbad bẹ́ẹ̀ yẹn bàbá yẹn ní bond pẹ̀lú ẹ lọ wo nǹkan tí Mohbad sọ náà Mohbad ni my father is my friend bàbá no, no, náà rẹ òun ni bàbá yìí ò lọ rẹ ọmọ ẹ lọ rẹ. ẹ dẹ̀ frustrate máa yẹn I'm a single parent ó jẹ́ kí mi gan máa support yín ni kájọ máa bú bàbá Mohbad àsobìnrin but mo ní ṣe bàbá Mohbad kan ló fà mí ló jẹ́ kí n kúrò nílé ọkọ mi ní sọ pé torí kanra yẹn kí wọ́n máa kanra mọ́ bàbá Mohbad i won't do it i'm a single parent kò bá ìjọ kò ba ìjọ bàbá ọmọ mi ló jẹ̀bi mo wà ní pàtàkì sọ pé ìkanra pé ọkùnrin ò dá yẹn kí n máa fi mọ́ bàbá Mohbad ṣé mo mọ bàbá Mohbad rí ni ẹ bẹ́ẹ̀ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ because mo rí pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ àtàkì bàbá yìí percent yín single parent ni but ẹ bá fi kanra bàbá àwọn ọmọ yín kẹ́ fi Baba mú bàbá Mohbad is a father He's a good father èèyàn mélòó ló máa ló máa lọ ta nǹkan ní ẹnìkan wọn lè lọ sí school èèyàn mélòó ló máa ah ah come on now come on now come on now. Iya Mohbad ò ní bọ́ǹdì kọ́kọ́ pẹ̀lú ọmọ yẹn nǹkan tó lórí burúkú ẹ̀ ṣe gbàbọ̀dẹ̀ tó lọ ń jọ ènìyàn mi tọ́jọ́ ń gba lọ́ọ̀yà nìyẹn ṣé bí ìyá Mohbad àti bàbá Mohbad lójọ́ kọjọ́ gba lọ́ọ̀yà ìyá Mohbad àti bàbá Mohbad àti Adura, ló jẹ́ kó dán wá justice fún ọmọ wọn ṣùgbọ́n reverse is the case ìyá Mohbad ti jẹ dòdò ó ti gbà bọ̀dẹ̀ kò ní bọ́ǹdì kankan ni nǹkan tí náà mo ṣe jó nìyẹn tí náà mo bá jó ni kò ní lọ bá gba ac sára ní lẹ́kí kó máa jókòó síbẹ̀ pé òun bá wọn tọ́lì yàmù ṣé wọn lòun bá wọn tọ́lì yàmù kí Mohbad tó kú ni ìyá Mohbad olófo ó ṣojú bojú asín. Oh, oh ó dàbí spicy awó tó bá sọ pé ọmọ èèyàn kú nu lẹ́sìn ọlọ́run má jẹ́ kárí mi ní lè súnbẹ gan orí mi màmá wú ni ẹ̀gbọ́n kan tí bàbá yẹn sọ lánàá ni ó ní mi ò tiẹ̀ lè lọ́bẹ̀ mi lè dúró síbẹ̀ ibi tọ́mọ mi kú sí ṣùgbọ́n ìyá Mohbad spicy awó aláta ó gbẹ láyé ó gbẹ níwájú dàbí spicy awó ó lọ jókòó síbẹ̀ òun bá wọn tọ́ Mohbad ni àwa gbé Mohbad yẹn dá sorry àwa gbé Liam dání ní courtroom àwa máa ṣẹ́jú àwa máa lu ìyá Mohbad ó ń hàtì nírọ́ ló ń pa fún yín o iná ọmọ òjò iná ọmọ òjò rárá tí iná ọmọ bá jó ni kò tẹ̀ jẹ́ kó rí nínú ilé yẹn ìyá Mohbad ṣo fẹ́ sọ fún mi pé òkè ń jẹun àárọ̀ ọ̀sán alẹ́ òun lọ bá wọn tọ́ Liam ni àní mò ń bí ẹni ṣé kò sẹ́ni tó ń tọ́ Liam kí Mohbad tó kú oníjẹkújẹ ó jókòó síbẹ̀ senator senator senator sex shop náà ìyẹn náà wá wíwí wíwí guy justice olórí burúkú aláró kíún ó wọ tòkè tilẹ̀ ó jókòó sórí iṣẹ́ ẹ̀ náà ẹsẹ̀ òkanlẹ̀ ó sún síwájú padà ló mẹ́sẹ̀ sílẹ̀ ìyẹn senator ẹ̀ mò ń bá o we will get to the bottom of this we will i will get justice for you wọ́n impeach wèrè lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dé wèrè dáhùn. <laughs> Impeach Abu impeachment. Dino Melaye, how market? Dino Melaye, do you even think in your wildest dream that you will become the, the, the governor of, of, of Kogi State? We, Dino, gbogbo want tó see lọ bá kọ́ my wallet for wọlé fún ẹ lọ return refund ń bẹ̀. In your wildest dream, Dino Melaye, you oppress the poor, Dino. You oppress the poor. You can never be, be a governor. Never, you know. If you think you will be the governor of that Kogi state, maybe when Nigeria comes back again, do you know you're an oppressor? I don't know if it's government money. I don't know if it's your money. People are crying of, of poverty. People are crying of food. You will go to your Dubai house where you where you cross fuck this these influencers. You will go there be showing off. This is my Dubai house. This is my fleet of cars. This is my house. And you think they will pick you as a governor. It will be your wildest dream, Dino. You will never get there because you oppress the poor. Uh, you are not meant to be in that post. You oppress the poor. You are an oppressor. Olófò. toba bá débẹ̀ náà, wo kogi. Òbò ló máa fi dótán. Òbò àwọn àwọn ọmọ influencer yẹn ló máa fi dótán. Olófò. ẹ jẹ́ n bá lọ jàre mo ti sọ gbogbo news fún yín tán rántí ní kí n lọ ṣá proco page ibo lẹ tún touch ibo ni ka tún touch so ẹ fi bàbá Mohbad sílẹ̀ ẹ fi sílẹ̀ bó bá ṣe wọn ni kó ṣe gbogbo aṣọ Mohbad gan àdúrà ò lè gbà tó lórí burúkú nìyẹn náà ti gbà bọ̀dẹ̀ aṣọ Mohbad gan wọ́n gbé fún charity tí bàbá bá fẹ́ mú bẹ̀ kó mu bàbá yìí manage ni mo ti sọ fún yín bàbá yìí manage ni ẹ pa lọ́mọ ẹ tún ní kó má tún wọṣọ kó máa fi mọ́tí ọmọ ẹ̀ ẹ mẹ́ pé gbogbo wa ta ṣe wà yìí a máa ní a máa ní òun ara wa nínú aṣọ kò sí bó ṣe lè lo perfume tó ẹ mọ̀ ṣá ó lè jẹ́ nǹkan tí bàbá yẹn kàn wọ̀ tó fi rántí ọmọ ẹ̀ nìyẹn ẹ dẹ̀ tún ti kọ́ ọ̀bẹ ẹ ó fẹ́ jogún ọmọ ẹ̀ ẹ ṣógun bàbá yín ló jẹ ni àbógun bàbá mi ló jẹ àbógun ìyá mi ló jẹ àbógun ìyá láyà yín ló jẹ ẹ̀yin ọmọ àlè àtòkò wa balẹ̀ jẹ́ if not for social media ta ló mọ̀ ìyá yín lẹ́gbàá ẹ jẹ́ máa lọ orí ń fọ́ mi mo ti sọ̀rọ̀ jó dàgbà ti ṣínú gan after one mo ń lọ mo ogi àti pepper soup ogi yẹ́lò àti pepper soup tó bá dé ọ̀sán máa ṣe ẹ̀gúsí ẹ̀gúsí catfish ẹran tó gbé wá fún mi ń jọyàn ìgbín gbogbo ẹ̀ ní máa dà sí páńlá máa ṣe yẹn lọ́sàn máa fi jẹba bá ti jẹba yẹn máa sùn àṣẹ chat mọ́lẹ́ ni gbogbo wọn ní straight bullet ti bá dínú. so in a nutshell ẹ̀yin ọmọ ní tíátà ọmọ elépo yín kó lọ tún go ẹ̀fọ́ tẹ́ bá wùwà tá máa fi celebrate yín à celebrate yín ẹ ṣe dáadáa Karimo ó dọ̀ ìyẹn fún fídíò mo fẹ́ ṣe fún mo fẹ́ wo fídíò tó ṣe gbogbo fídíò tó ṣe kí n fi mo wo ẹ ọ́ ní kí n sọ̀rọ̀ Karimo ẹ because I've not watched her video and I want to watch that video of Mohbad sis Mohbad daddy sister too mi kì í láì kí n wo fídíò Karimo yẹn rárá so I don't want to talk about it mo fẹ́ farabalẹ̀ mo máa mo tẹ̀ ní wò because tí n mo máa wò No, Auntie Abubakar, I don't think so. I'm tired now. I'll go and eat my ogi, my... I'm off today, but I'll sleep. I'll sleep. And I'm gonna take a sleeping tablet because phone calls in disturb me. Go, so, tonight, you don't talk about something. Ṣé nǹkan tí She got him on. tí So, kí mo fẹ́ on ni pé Me ti I saw Karimot. Tí ma ti Mama play video Karimot, dẹ̀ máa sọ̀rọ̀ lórí ẹ̀ ṣé ti So, I'll talk about it tomorrow ṣé nǹkan tí mo sọ yẹn yeah i will see you tomorrow but ẹ má jẹ́ ká sọ bẹ́ẹ̀ náà mo ṣì lè padà wá <laughs> ẹ mọ̀ pọ́ ọmọ dádì mi Mohbad ọmọ dádì mi dádì Mohbad ó máa ń ká mi lára gan tí bá ti rí pọ́n ṣe nǹkan kan fún wọn tí ò dá màá i was planning to come and do this video of the clothes today as well but bí ṣe rí nǹkan tí Wùnmí kọ síta yẹn tó sọ pé wọ́n ń táàgì wọ́n ń táàgì gbogbo gbogbo wealth òun mọ́ mọ́ mọ́ MC Olúọmọ wọ́n máa táàgì ẹ̀ náà ẹ wo Koko Zaria ṣe fẹ́ sọ mi pé Koko Zaria kò kò níṣẹ́ tó ń jẹ lẹ́yìn ni but ó respect ara ẹ̀ kò sẹ́ ẹ̀ ṣe FM ẹ fi ẹbí sílẹ̀ ẹ sí níyàwó náà ìyàwó mẹ́ta ni bọ̀bọ́ yìí nìyàwó ẹ yẹ kó jẹ kó jèrè àwọn ìyàwó ẹ̀ tó bá tẹ̀ wá ń jẹṣẹ́ yín tó fún yín lówó ẹ má máa gbé síta ń bẹ̀ẹ̀ bẹ̀ẹ̀ ẹ má máa gbé sórí ẹ má máa gbé sórí ṣe fẹ́ ni. ẹ jẹ́ kí n máa lọ jàre mm, I will see you tomorrow ọ̀làlẹ́ ni máa lọ bí iṣẹ́ so mo lè ṣe chat láàárọ̀ mọ́sàn-án lọ́la ṣe ti gbọ́ orí yẹn tún ti ń fọ́ ẹ jẹ́ kí n máa mm, i'll see you all tomorrow they said the next coroner inquest is on the twenty-two twenty-second which is um, wednesday abi kí lè ní twenty-second of november yeah wednesday yeah twenty-second of november that is the next coroner inquest if i'm not mistaken Oh, Mm èèyàn and your mm, má wọrí tí n timba, timba, she mistake oh, as that now twenty second of november lọ pé ó tún wá lè change mo mọ̀ but twenty second of november ni yeah yeah that is this corona inquest in nigeria yeah twenty second of november wednesday wednesday that's wednesday yeah at least mo ti pa yín lẹ́rìn láàárọ̀ ó yẹ máa lọ ẹ máa lọ bye bye i love you all god bless you bye bye. Yeah. Em Facebook, bye bye. Bye, darlings.